أهلا وسهلا خبيرا بصيرا وتبارك الذي نزل وتبارك الذي نزل القرقان على عبده ليكون للعالمين نذيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعده مفاتح الغيب لا يعلمها إلا هو ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو بفون الله سبحانه وتعالى الحمد لله أفي بفون الله الحمد لله لترى أنه لدري واحد ọ̀gá ẹ̀ náà ni pé ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí ọlọ́run ṣe wá ní kèfèrí ó ti torí wípé ojú ọ̀nà tá a bára wa yìí kò níran kò lẹ́bí ẹni ọlọ́run subhanahu wa bá tọ́ síbẹ̀ náà nìrìn òun náà lẹ́bí

látara wípé ọlọ́run sì wá ní ọ̀kan nínú ìjọ mùsùlùmí oríire tá a ṣe náà ní bọ́lọ̀ subhanahu wa ta'ala ó ní àkóléyà fún wa ọba yìí ó lè tó fún wa lórí ilé ayé tá a wà àtinú àdéhùn màtọ́lọ́hún dá sí. lánàá dáhùn. ṣe wá náà ni wípé látara ẹni tọ́lọ́wọ́n sí wa tí ṣe aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad àtara wípé ṣe ní akrama rusul Ọlọ́run ṣe lẹ́ni tó fi ń lápọ̀nlé dùnú gbogbo òjíṣẹ́ àwa náà wá tara rẹ̀ a àlùmúmà tóun náà fi ń lóore jù láàrin gbogbo àlùmúmà ọlọ́run adúgbọ́ lọ́tọ̀ ẹ̀ ọba ìtí ó fi aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad ó fi ṣe àpọ́lé wa ọlọ́run sì ṣe ní aṣáájú lórí gbogbo ẹni tọ́lọ̀ dá ẹ̀yìn àsọ̀látù wa àbẹ̀lọ́n fún gbogbo àwọn tí atara wọn jèrè tí a ń ṣe yìí tí wọ́n rè wá wọ́n tọ́ wa gba ọ̀nà àlùbáríkà tí a bára wa bá di àni من سماعة الشيخ الوالد عبد الباقي محمد ما مات لا تولي الفاوى bàbá wa tí ọlọ́run ní kí àlùbáríkà ogun ṣe wọn ọlọ́run àbíọ́ bánilékùn kí àti àánú rẹ̀ fún wọn. àmúfíjì náà nílùú kó ìdíyà àdàmẹ́lú dé. ti ṣe fún wọn kó kárí gbogbo àwọn tó kọ́ wa tí ń rìn wá ládùúgbò tá wà yìí ni àti lókèèrè ọlọ́run bá ní ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wọn lẹ́sàn dáadáa àwọn tó ṣẹ́kù tí wọ́n tún jà fáà fún wa ọlọ́run jẹ́kùn rẹ̀ tí wọ́n náà jà gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà wáṣà wa náà nírinṣẹ́ fún ẹ̀sìn ọlọ́run ṣe wá nírinṣẹ́ ẹ̀sìn ọlọ́run má ṣe wá nírinṣẹ́ ẹ̀sìn ọlọ́run àti tóbi ọlọ́run mo kí àwọn ọmọ ẹ̀yà tí ọlọ́run ní kí n ní àǹfààní àti ìjókòó láàrin wa tó sì ń júwe oríire látara gbogbo ìgbà tí mùsùlùmí bá ń jókòó láàrin àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àwa jókòó lásán à ń jókòó ìjókòó wípé a tún fẹ́ tún tẹ̀síwájú tàbí ká tẹ̀sàgbéyẹ̀wò ẹ̀sìn wa èyí tó jẹ́ pé ó ń júwe dáadáa ní pàtàkì jùlọ mú kí àwọn ọmọ ìyá tí wọ́n sì ọ̀kárí dídé ààyè yìí mi nítorí ọmọ kí ó ti a jẹ́ ìrànníníṣẹ́ ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ àlùfáà fún wa tí a ń fi iṣẹ́ jíjẹ́ yẹn fún wọn nísinmi bí ọlọ́mbá wá kádàrá bí wọ́n bá pè wá síbi kan taari jẹ́ ẹ má kí wa ẹni tó ṣiṣẹ́ rẹ̀ àwọn nìkan kí látara wàhálà tí wọ́n ti ṣe kó tó di pé ọ̀rọ̀ báyìí ọlọ́run àdúgbò lọ́dọ̀ rẹ̀ mo kí gbogbo ìjókòó lápapọ̀ ọbẹ̀rẹ̀ látọ̀dọ̀ gbogbo àwọn ọmọ ya mi ti àjọ jókòó lórí àga kí ẹ lè rí a ọlọ́mọdé ọjọ́ ti sí àrí mi níwájú rẹ̀ oríire wa ni mo ti bẹ̀rẹ̀ kíkí ọlọ́run kọ́ bá mi kí ẹnì kọ̀ọ̀kan yín. lẹ́yìn èyí mo kí gbogbo òjòkó lápapọ̀ ọkùnrin wa obìnrin wa ọlọ́run mọ́sálá ìṣọ̀wá lẹ́sẹ̀ dáadáa. wọ́n rán mi láti dá sí àwọn ata tí ń bá bọ̀ láti ṣàgbéyẹ̀wò àwọn kùdìẹ̀kùdìẹ tàbí àìṣedéédé tó wà láwùjọ mùsùlùmí ìṣòro ọ̀rọ̀ yìí tí a fẹ́ sọ yìí ọ̀rọ̀ tí àkókò ta ní ò torí nínú ìṣòro tí àrùnmọ̀ yìí ta wà nú rẹ̀ ìṣòro tọ́pọ̀ ni kódò ojú tí kálùkù bá fi wò ó ní ó fi máa júwe ìṣòro tálùmọ̀ yìí tún ní bí èèyàn bá ti ń ronú kankan olùmí ó tún máa dókù okù àjẹ́ kọ́kọ́ bíra wa léèrè bá bá ń pé àwùjọ mùsùlùmí àwùjọ mùsùlùmí wà lónìí sọ́sẹ́júwe gangan bí àwùjọ mùsùlùmí gangan nítorí Yorùbá wọ́n ló ní kí nìna kan ẹrù rẹ̀ wọ́ sọ fún ni wọ́n wò wọ́n wọ́n wọ́n wọ́n sálẹ̀ gbogbo ìgbà tí yẹn bá fẹ́ máa pa tó fẹ́ máa ká ẹ̀tẹ́ ìró lórí kankan tàbó fẹ́ wó fún kankan ọ̀rọ̀ yẹn ni fún kéèyàn wo ìpìlẹ̀ nǹkan yìí àwùjọ ìsìláàmù pariwo tá pariwo ìjẹ́ àwọn aròyìn àtàwọn ẹ̀sà tó yẹ láwùjọ Islam èyí tá a rí láwùjọ Islam tàná tí dààmú àti fìtínà tó fi kéré tàbí tààfẹ́ lè sọ wípé ó ṣe é júwe bí ìdààmú lásìkò tiwọn. ṣáwọn òròyìn wọ̀nyí ǹjẹ́ ló wà láwùjọ tiwa lónìí tá à ń pè láwùjọ Islam. mọ̀mọ̀ mọ̀mọ̀. ìjẹ́ àwọn nǹkan wọ̀nyí sọ́wà nínú àwùjọ tiwa náà lónìí àwùjọ gbogbo ọ̀ràn tí jẹ́ àwùjọ láyé làbúdà li kulli mujtama'in min aslim yàmbáfàkú mìíràn ká tó lè pa àwùjọ kan láwùjọ kan irúfẹ́ àwùjọ yẹn gbọ́dọ̀ ní ìpìlẹ̀ tó jẹ́ pé àtàrà àpìlẹ̀ yìí òun làwùjọ yìí yóò ti dìde kódà wà máa bá àdìhún yakumu àlẹ́yà dáàlì kalmọ̀ṣára irúfẹ́ àwùjọ èyí tó rí ọ jẹ́ ká tó lè sọ lórúkọ kan wọ́n gbọ́dọ̀ ní àgbékalẹ̀ tí wọ́n gbé àwùjọ yìí kà ká tó lè máa júwe àwùjọ yìí lórúkọ kan à ń júwe àwùjọ tiwa lónìí bí àwùjọ Islam kódà gbogbo àwùjọ táwọn retí kankan lọ́dọ̀ ẹ̀ tàbí táwọn wò pé kùdìẹ̀kùdìẹ̀ wà fún irúfẹ́ àwùjọ yìí làbúdà àtẹkùn lẹ́wù àdáfù yẹ́rùmí ilẹ̀ ìhà ọgbọ́dọ̀ ní àwọn àfojúsùn ta bá sọ pé ṣòro ń bẹ láwùjọ wa àwùjọ wa ọ̀dá kí làfojúsùn wa níbo la ń lọ tá fi rò wípé a ní ìṣòro agbọ́dọ̀ jẹ́ àwùjọ kan tó ní àdá tó gbà wípé òun níbi tí òun lọ nígbà tó bá wá rí àwọn arákì wàmẹ́sàkì tukhalaq ala tariqihi qad yashtaki al-mashakil amama àwùjọ tí ó ké gbàjáre tí ó pariwo póhùn níṣòro yóò jáwùjọ tó ní àdáà tó ní àta fojúsùn pé ibi tá a lọ rèé ní tá a fẹ́ ṣe rèé bákan náà irúfẹ́ àwùjọ ìgbọ́dọ̀ jáwùjọ tó ní núdùn tó àálìjú àwùjọ àwọn àlìmọ̀díyẹ wẹ́lìmọ̀nàwíyà yóò jẹ́ àwùjọ gan tó ń gan ní ètò fún sẹ̀mí ayé àwọn tí bẹnu àwùjọ yìí tó jẹ́ sí wípé ètò àtàgbékalẹ̀ yìí òun ni ó máa darí gbogbo tí ń bẹnu àwùjọ yìí máa dí yẹta kanet àwọn ànáwìyà bóyá ń táwọn fọwọ́ kà ní nǹkan ní tàbí tí a ń fẹ̀mí rò ní ibùdé kò tá fẹ́ jẹ́rìí irúfẹ́ àwùjọ yìí ọgbọ́dọ̀ léètò kan ti darí rẹ̀ bí mo ṣe lélẹ̀ yìí ká máa fọkàn bíra wa léèrè pé sáwùjọ wa tá ń pè láwùjọ mùsùlùmí lónìí ìjọba alú àwọn nǹkan wọ̀nyí tí ń bẹ nínú ìsìláàmù wa àbáwọn nǹkan míì là ń lò tá a fi ń darí ilé ayé wa tá a sì ń pa tá a wà láwùjọ mùsùlùmí tí ṣòro bá wá dé àwọn ń parapòrò à ń pariwo pa níṣòro àníyọ̀nù kódà àwùjọ kéyìí àwùjọ tó fẹ́ gbé ìṣòro jù sẹ́yìn nílé ayé rẹ̀ yẹn ní fún irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ àtẹkùnà lẹ́wù kọ̀wá àìdó tó hẹ́tìdù àlàkọ́ọ̀tì bẹ́yìn àfúrádẹ̀. tí yóò máa ṣe tàdídù àwọn àlàkọ́ọ̀tì àlàkọ́ọ̀tì àfúrádì dáàrí kalẹ̀ òṣìṣàlá àjọsìpọ̀ gbogbo àwọn tí ń bẹ láwùjọ yìí ọgbọ́dọ̀ lágbèkalẹ̀ tí yóò máa pààlà sí i tàbá wọ́n sọ̀rọ̀ àwùjọ mùsùlùmí tá ń pariwo rẹ̀ lónìí ó ní sòro ṣáájú ká tó máa sọ pé sòro mẹ́ tàbí ká tó lọ mẹ́ àwùjọ Islam fúnra rẹ̀ èyí tó Rasulu Karim sallallahu alaihi wasallam tọ́lọ́hun ní kó gbé kalẹ̀ mujtama'u wuddin wa tarahum níjọ́ ọlọ́run ní kàrẹ́mì ó ń gbé kalẹ̀ àwùjọ kan ní tó kún fún ìfẹ́ àtàánú ó kún fún ìfẹ́ àti àánú àwùjọ tọ́lọ́ subhanahu wa ta'ala tó ròyìn ẹ̀ wípé mathalu lil mu'minin àbírọ̀ sóòlù lọ́sọ̀ yìí àwùjọ èyí tí Allah subhanahu wa ta'ala tó ròyìn ẹ̀ pẹ̀lú sẹ́sí èyí tí àwọn sàhábà wà ṣáájú kí àwùjọ ìsìláàmù tó dé àwùjọ tó sọ gbogbo wọn dolólùfẹ́ ọlọ́run ọwọ́ àdàbẹ́yìn náà àlà áùsì wal khazraj àwọn tó jẹ́ pé inú sẹ̀lẹ̀ ayé wọn wọn bára wọn jà wọn bára wọn ṣọ̀tá ìsìláàmù ní ó gbáwùjọ rẹ̀ dé ó jù fẹ́ sáàrin wọn àwùjọ tó jẹ́ pé tọ́mà òun ni pé mọ́sàlù lè mú mi ní fi dìhìm wọ́tàrọ̀ fúnmihìm káàmà sálẹ̀ lè jẹ́sàd àpẹjúwe àwọn tí wọ́n máa bẹ̀rù àwùjọ islam nínú fẹ́ àtìmọ́ sàánú ara ẹni ọ̀dà bí àgbéjúwe ẹ bọ́dì ara kan so gbogbo wọn lura wọn bí èèyàn kan tó jẹ́ pé tí wọ ń ṣe wọn òun náà ni yọ́ máa ṣe mi èyí tí bá se ṣe mi òun náà ni yọ́ máa ṣe wọn. ẹni ó kú òní mọ́kà ní àwùjọ ìsìláàmù lánàá. tí wọ́n lọ sí Mẹ̀dínà lọ bá wọn sọ èké ní kejì wọn wọ́n jọ fi ìfẹ́ gbé. wàlá ẹ̀ẹ́dìkúnlẹ̀ bí ìsùdúrì ẹ̀ẹ́dẹ̀gbà mímọ́ ojú. ìjọsìn fúnra ẹni láàrin ara tiwọn láwùjọ ìsìláàmù tàná kìí ṣe torí kẹkẹ kò ń ṣe torí tọ́fẹ́ gbà lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ ní ti torí tọ́lọ́ni òun ni wọ́n jọ fi bá wọn ara wọn gbé. wọ́n yóò fi rúnà àwọn fúnṣe wọn náà ó ká nàbẹ̀. àwùjọ ìsìláàmù tàná rí síbẹ̀ ní tiwa náà rí lónìí. wọ́n yóò fi rúnà àlà àǹfọ̀sìn. àwùjọ tí àwọn tí máa ń fẹ́ pé kíní yìí tèmi ni mo fẹ́ lò tí wọ́n bá rọ́mọ ìyá wọn tí ó pẹ́ kíní yìí sì mo bùkátà sí i tí ó wà fi bùkátà tara ẹ lẹ tí ó pọmọ ìyá àwọn ọlọmọ fi gbọ́ bùkátà tara rẹ àwùjọ mùsùlùmí tànàní sáwùjọ ti wá tòní táwọn pariwo gbókú fún sòrò sórí rẹ àwùjọ tàná mujtama al-wahda al àwùjọ tó kún fún ìjọ kan ṣoṣo ọmọnìyàn ìjọ ọmọnìyàn ẹyọ kan ní láàrin wọn ohun tí jọ ọmọnìyàn láàrin àwùjọ Islam ẹyọ kan ní torí tí ń jẹ́ ìjọ ọmọnìyàn síwájú kánẹ́bì ó tó ní ọmọnìyàn mọ́ ènìyàn ní bẹ́ kò síjọ ọmọnìyàn ṣáájú kánẹ́bì tó dé wọ̀wúlìdà Rasul sallallahu alaihi wasallam yawma wulida al-insaniya ọjọ́ tí wọ́n bí aṣíwájú ẹ̀dá ọjọ́ náà la lè sọ wípé ọjọ́ yẹn ni wọ́n bí ìjọmọnìyàn àwọn tí wọ́n lè bá nàmí lọ́gbà wọ́n ń gbé nínú ìjọmọnìyàn láàrin ara wọn àwọn lè jáde nílé lẹ́ni tẹ́bí ń pa tí ó ronú pé tí mo bá dọ́dọ̀ ọmọ ìyá mi èyí ó sì padà lẹni tí ń lò ó ṣéjọ ọmọnìyàn yìí sọ́wà nínú àwùjọ tiwa lónìí ìjọ kan ṣoṣo nínú ìjọ mọ́níyàn ọ̀bẹ lọ́dọ̀ wọn lónìí onírànràn sísí níbẹ̀ lọ́rọ̀ tiwa ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí àwọn ọjọ́ kan bìlìjàmá bóyá nínú ọjọ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá wà kìí ṣe pẹ̀lú ìsìláàmù tó kó wa. ọwọ́ akóṣòro báàlì wọ́n mà yí lọ síbi ọ̀rọ̀ kan náà àwọn ọ̀jọ̀gbọ́n tó lè kún lè àti fínà ìmáàmù. ìkúlí jàmá tí fínà ولكن الجميع بلا إمام بلا إمام بلا إمام أكرمكم الله لكل جماعة فينا إمام لكل جماعة فينا إمام ولكن الجميع بلا إمام ولكن الجميع بلا tí ń bẹ láàrin wa lónìí. ìkùnlé jàmá àti ìfínà ìmáàmù. kẹ́rùkù ní máa mú tiẹ̀ tí ń tà fún àbí bẹ́ẹ̀ kọ́ ni. ìkùnlé jàmá àti. kódà tẹ́lọ̀ mi bá sọ kan mí nínú ìjọ mi tí ọba ṣe lè dé tí màá mú wọ́n sọ kò ní tẹ̀lé. kẹ́sẹ̀ kọ́ màá tọ́ ṣùgbọ́n torí wípé ìmáàmù wa ò ti sọ. àmì ìrùnú ìjọ tiwa ò ti sọ Gbogbo kúrùkù wa pátá. Iná náà. Gbogbo jàmá kọ̀ọ̀kan ló ní kíni, òun ló ní máa mú tiẹ̀. Walakinna al-jami'a. Walakinna al-jami'a bila imani. Àwùjọ tá a wà ní. Walakinna al-jami'a bila imani. Àwùjọ tá a wà nìyẹn, àwọn pariwo pèsè òru wa. Àyà ummata al-Islam. wọ́n a à ń pariwo pé ṣòro wà ولكن الجميع بلا إمام àdìmúmọ̀ yìí mùsùlùmọ̀ wọlé àdì wọ́sàlá àwùjọ Islam àlàádáàlà. àwùjọ déédéé ni kèésà àwùjọ táàtì máa rí wípé ṣe é bọ̀rọ̀ alágbájá ni wọ́n ṣe wọn àtẹ̀wọ̀n pa ààrẹ skul àwọn àbílẹ̀ mọ́ pàmò àwọn ọ̀fíṣẹ́ àlàwọn àbí ah, àwọn ẹ̀tọ́ bá ṣe àwùjọ Islam kọ́ ni àwùjọ Islam ọ̀dẹ́ nìkan mà ìtọ́jọ́ wọn wá òun náà ní kí Islam tọ́ba dàmà ní ànábì ògbérú àwùjọ kalẹ̀ lójú ayé rẹ̀ níjọ́ tí dàmìgíyà ìmọ̀ràn tó Makhzumiyya tó jalè tó gbé nǹkan lójú ayé Rasul sallallahu alaihi wasallam àwùjọ tàná nìyẹn tí àwọn ọ̀rọ̀ rẹ̀ lọ bá nàbì wípé sọ ọmọ pé nù ran tó bi ìnìran arábìnrin yìí bẹ́ẹ̀ bá wá mú tẹ́gẹ́ lọ́wọ́ ọkàbùkù bára wa bá ní dọ́gbọ́n sí ilé ànábì kí wọ́n mọ́ dìde lọ́wọ́ kí lọ́rọ̀ sọ ó dìde orí ti ní tó orí ní lọ ànábì lórí orí ọ bẹ̀rẹ̀ sí ní pariwo wẹ́ẹ̀mù ẹ̀yin èèyàn ọmọ sí o ọlọ́run ni mo fi búra ẹ wá bá mi pé kí n má dájọ́ olè jíjà olè lọ ní àkọ́bẹ̀ máa ń gbé ṣùgbọ́n tó ra wọn náà nínú àgbàwá mi ìwọ́n lọ jẹ́ já ìdátò já ìdátò làáríyà bọ́ bá yá nǹkan fẹ́ bá lọ béèrè yọ takú pé kó lòó yá ìṣèjú ta ló ṣe tàbí kílò náà tàbí ọ̀yàtọ̀ sí olè náà arábìnrin lọ káàdà ti ìbìrẹ́tìfà tí mo tún sára kọ́t làkọ́ta àmọ́ àmọ́dú yẹ̀dà àwùjọ tàbí tọ́bá sí ọmọ mi fátímà lọ́jà ni ebi Muhammadu òkè ọmọ rẹ̀ àwùjọ tàbí kàní déédéé ó láwùjọ Islam àtàwùjọ tá a gbé kárí àlàáfíà ó láwùjọ Islam àwùjọ tó ní ètò fún sẹ̀mí ayé àwọn tí ń gbénú ẹ̀ ó láwùjọ Islam lónìí náà lè ètò àwùjọ Islam àwùjọ kan ní eléyìí tó jẹ́ sí wípé tuwajihu akọ́lìdùl islam tọba jẹ́ àwùjọ islam àjọ́kan tí islam mú wá olùwọ́ gbọ́dọ̀ máa lò ẹnikẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tún níròrí mi tí ó gbé kalẹ̀ tí ó yàtọ̀ sí àjọ́kan islam mẹ́mbà pẹ̀lú mi ìlú nínú àwùjọ islam lálákìídà yóò kó agidíborí ni ẹ̀yìn alákìdá o èmi ṣe èmi ṣe alákìdá o àwùjọ tí ìpìlẹ̀ sìn tó ti di awẹ́wò lẹ́tí wọ́n kẹ́gbàjáde wípé oníṣòro pé ṣòro wọlé tán àwùjọ tí ìpìlẹ̀ sìn ìta mẹ̀sìnlẹ̀ lórí tó ti dohun wúyọ́ ó dohun ṣeré ó dohun táwọn míì ń fi ẹnu àtẹ́ẹ̀kàn wípé ẹ̀yẹ ní ọkàn ọ̀kan wa. irú àwùjọ yìí mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ sórí tí mo bá ti ní mọ̀ ń bọ̀ mo máa fi owó náà. àwùjọ yìí lọ́wọ́ dùn àwọn ìpìlẹ̀ ẹ̀sìn odò ohun ìwúyọ́ odò ohun ìṣeré láwùjọ náà bó láti wá láwùjọ náà kò ní máa sẹ̀mí inú ọ̀pọ̀lọpọ̀ sọ àwùjọ tí jẹ́ àwùjọ islam tó wájú owó àkọ́ ìdù islam ohun tó lọ́wọ́ àtúnjíṣẹ́ rẹ̀ gbé kalẹ̀ pé kẹ́ ẹgbàjọ ọkàn yíká olóbòdò máa dání rẹ̀ gbogbo ògbàtàgbé kalẹ̀ ní ìbá tí ń wà láwùjọ tá a pè láwùjọ islam fìtí náà máa ṣẹlẹ̀ torílẹ̀ iná máa pẹ̀lẹ̀ mùsùlùmí yóò sì máa lọ́wọ́ àjọ ọkàn ti bẹ lọ́wọ́ ẹ̀ tọ́ bá bí ìdájọ́ ọkàn ni ọ̀bá tiẹ̀ mú lọ́dọ̀ ẹ̀ yóò di wàhálà ẹwọ̀n tí ṣẹlẹ̀ ní ìṣòro yìí láwọn orílẹ̀-èdè tá a mọ̀ sí dáwọ́ látọ̀lẹ̀ ìsìlámíyà orílẹ̀-èdè islam bẹ́ẹ̀ bá débẹ̀ lónìí ògùnrin gbogbo àwọn tí wọ́n sì ń gbógun tira wọn kò ló yàjà islam èkíní kejì òun náà ní pé mùsùlùmí ni kọ̀sẹ́ni tí ò pẹ́ra ní kíni ní mùsùlùmí bẹ́ẹ̀ bá lọ́dọ̀ eléyìí náà yóò pé mùsùlùmí lòun bẹ́ẹ̀ bá lọ́dọ̀ eléyìí yóò pé mùsùlùmí lòun ṣùgbọ́n tá a bá wo tó bí fìtínà àìṣọ̀kan àìgbé àwùjọ ka ara àkọ́ ìdí àdìsí. tí Rasulu sallallahu alaihi wasallam tó fi tó àwùjọ tiẹ̀ tí ò fìtínà yìí. eléyìí òun ló bí sòrò àwùjọ táàtì sàgbéjìnà fìtínà ìdààmú tàkùnù ṣẹ̀ráàrí islam tàkùnù ṣẹ̀ráàrí islam yóò jẹ́ kó fi ẹ̀sìn ọlọ́run ni wọ́n fi máa dájọ́ ni wọ́n fi darí ilé ayé wọn àwùjọ tó jẹ́ pẹ́lú kọ̀ọ̀kan wa yìí tá à ń ṣẹ̀gẹ́ tó jẹ́ àwọn òfin tí ò sí mú yẹ ká mọ́ sí nínú ìṣẹ̀lẹ̀ ayé wa àbá sí a sì ìyàwó àmá sí láwùjọ wa táwọn pè láwùjọ Islam ṣé bóbi Islam ṣe gbé bá ṣe sí ìyàwó kalẹ̀ sáàtì bá sí ṣé bẹ̀rẹ̀ la ṣe sí àwùjọ làwọn pariwo pé fìtínà ń ọ̀sẹ̀lẹ̀ àwùjọ tó jẹ́ wípé ohun tó dófin ẹ̀sìn gan tó dófin tí Islam gangan gbé wá àti ìpáàsì ẹ̀ àyege kálùkù kan ń ṣe bó ṣe wù ú abímọ asọmọlọ́pọ̀ àyege díẹ̀ ìṣe bó ṣe wà òun la ṣe ń ṣe alẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun ni wọ́n fi ń darí ayé nígbà ayé Rasul sallallahu alaihi ìdájọ́ àtọ́rọ́ ni anílé kéwú lọ́pọ̀ yẹn túrú wòlákínà tùlá àwọn akẹ́kọ̀ọ́ táwọn kó jáde lónìí inú wọn kún fún mínàlì màárì wẹ̀lú kéwù pọ̀ ìmọ̀ pọ̀ làkín ṣùgbọ́n tẹ̀bá wọn wọ́n jìnnà sí àlùkùṣù wọn tàkọ̀ ó tá a lè pè nípa yọ ọlọ́run àti ìlú tẹ̀sí ẹ̀ wọ́n jìnnà sí kí lẹ́ẹ̀rin tí irú tó bá jẹ́ pé irú eléyìí là ń produce èyí ni ìtajà tiwa àtà láwọn àyè tá a ti rò wípé àwọn olóyè kọ́ máa mú nǹkan kan jáde tí ó lè ṣiṣẹ́ fún àwùjọ òun kan lọ́wọ́ ni ohun tí ó ti ń bí ìtí ń di fìtínà fáwùjọ. illa man rahimahullah. عفى الله أن أهل الزمان وأهله زمان عقوقي لا زمان عقوقي زمان عقوقي لا زمان عقوقي àwùjọ tá a wà nìyẹn o abọ́ àwa tí wọ́n kọ́ bọ́rọ̀ tiẹ̀ wà ń bẹ̀ títí ṣùgbọ́n parí túmọ̀ ẹ̀ àárín kan mú. aláwọ̀ ẹ̀ látà bá a bá padà sọ fún wa pé òun ò búgbà òun kà ń pé kọ́lọ́wọ́n bá ní sẹ̀dọ̀ ó ṣàdúrà fún afọláwà ní hàdà zaman alábìlá tasuma dáhà wàyí lọ́hà wọ̀ dá àbà àbà àbà bá wa tún síbi wípé wọ́n ṣàdúrà fún ìgbà ni àtàwùjọ ọlọ́pọ̀lọ́wọ́ ọba ní sẹ̀dẹ̀ fún àsàmánì táwọn bára wa ní àwùjọ táwọn bára wa zamanu ọkùnkìn zamani ẹlẹ́tọ̀ ọ̀mẹ̀tọ́mọ́ àwùjọ ẹlẹ́tọ̀ ọ̀mẹ̀tọ́ àwùjọ tọ́mọ ń ṣe bàbá tọkọ ń ṣe tíyàwó ń ṣe ọkọ tọkọ ń ṣe ìyàwó òun làwùjọ tí káwọn kọ̀ ọ̀tà bára wa yìí lásàmánà àhùn kí ẹ tẹ̀sán máa ń lè ta mẹ̀tọ́ mọ́ bírú àwùjọ bẹ́ẹ̀ bá rí bá a ṣe sọ yìí kí fìtí náà wọ́ bẹ̀ àdìgbéjìnà àdìgbéjìnà àwùjọ èyí tí a ń retí kọ́mọ́ ní fìtínà takúnù wọn mẹ́fà ìmùlẹ̀ Islam àgbọ́yé tí Islam gbé kalẹ̀ olóòmọ̀dárí àwùjọ tá a ti ń retí kọ́mọ̀sì fìtínà yóò jẹ́ àwùjọ tó jẹ́ pẹ́tẹ́ súdù àkàlàkùn islam ìtí ó máa darí tí ó dọ́gà ń bẹ̀ ìwà islam ìwà islam ṣé wà islam ń bẹ lọ́wọ́ àwọn tá a wà láwùjọ lónìí kò sí lọ́wọ́ wa láti nu mọ́sáàsì fìtínà ti bẹ̀rẹ̀ kò sí wà islam ọkọ̀ wọn mọ́sáàsì lé mọ́ àmúlọ́ wọn wà tì í ó sì ayánu láwọn agbéládá ni láti nù masáàsì fìtínà bó ti bẹ̀rẹ̀ jọ jàmá bá bèèrè owó kò ní jọ lúlù kò ní jọ wíwọ́ òun ni wọ́n fi túká nítorí pé àlápùn Islam ẹwà Islam ìwà Islam tí Islam mú wá gan kò Islam jọ wà mùsùlùmí òun ni masálìmọ̀ ni mùsùlùmí náà mi yẹ́ dìí ẹni tí mùsùlùmí lè là kó níbi ọwọ́ rẹ̀ ìwà sílámù náà nígbà tí ò sí láwùjọ wa má mùsùlùmí gan ọ̀là kó lọ́wọ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ pẹ̀lú pẹ̀lú ìkẹ́kẹ́ tó wà táà tí ò ní jùmọ̀ tẹ́ ẹ bá wa títí ẹ̀ ní màdìyẹ ju ayé lọ ibi ayé náà parí sí tẹ̀ wá bèèrè díẹ̀ tẹ̀ wá àbí gbogbo tí wọ́n bá lọ́mọ tí wọ́n bá lọ́mọ ètò tí wọ́n fi ṣèjọba wá bí tá a wà ibi kí lọ́ọ́ parí sí sórí tọ́lá ni wọ́n gbé kà tẹ́ ẹ bá wà lọ tẹ́ ẹ bá wà bọ̀ ibi ayé náà parí sí ntí mùsùlùmí tó gbé ọwọ́ rẹ̀ tó fi pa ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nítorí wípé àhàlákùn Islam àwọn tí ń ṣe ẹwà ìwà Islam tọ́lọ́ subhanahu wa ta'ala tó fi kí àlòmà yìí tó fi káwùjọ islam ó ti sọnù láwùjọ wa lónìí bọ́bá tí rí bẹ́ẹ̀ kò sí tá a máa rí lọ́pọ̀lọpọ̀ àfáàní ìdáàmà kọ̀dọ̀ ìtàdẹ́yìnà bìdẹ́yìní fàlámù yàkún إذا ما قضيت الدين بدين فلم يكن قضاء ولكن كان غرما على غرم قضاء ولكن كان غرما على غرم àmọ́ ní tẹ̀yẹ́ bá jẹ gbèsè. ìdá máa kọ̀ ló ìgbà jẹ́nà. bìdẹ́nì. bìdẹ́nì. ọ̀dọ́ àná. فلم يكن قضاء فلم يكن قضاء ولكنه غرما قضاء ولكن كان غرما على غرم èyàn jẹ gbèsè nígbà wọn bẹ san gbèsè ó tún lọ yáwó lọ́dọ̀ ẹnìkan fi san gbèsè ọjọ gbèsè sórí kò ní gbèsè sàn ọjọ gbèsè ọwọ bẹ san gbèsè ó tún lọ yáwó ó fi sàgbèsí. ìjẹ́ ní bàtà mìíràn tó ń bọ̀ ọ̀bọ̀ àrùn. ó ti sàgbèsí ọmọ ẹ̀. walakin kana gurma alágúnmi. ọ̀n jẹ́ gbèsè lẹ́yìn gbèsè. báwo jọ wá sí rí. àwùjọ táwọn ń retí kí fìtínà ó jìnnà níbẹ̀ kìí ṣe wa ìṣèlú yìí àwùjọ tó jẹ́ pé gbogbo takọ́líìdì à ń wọ̀ wọ́n bọ́nkan à ń wo tẹnìkan fi ṣe tẹnìkan kìí ṣe lórí nǹkan tó yàtọ̀ fẹ́ sí lọ́yọ́ jẹ́ ọgbọ́dọ̀ jẹ́ lórí ẹ̀sìn àwùjọ tí wọ́n ti gbé àṣàrò láwọn tá a tó mùsùlùmí lásà tó kún fún ẹbọ síbẹ̀ láwọn àti mú mi jìnnà kó lè jìnnà ọlọ́run sàlẹ̀ sàlẹ̀. àmín yàtúwó lọ́rẹ̀. بالإسلام يأمن بالإسلام ظلما بأنه يشد نبيه يشد نبيه عن طريق تقدم فإن كان ذا حقا كيف تقدمت فإن كان ذهبا فكيف تقدمت أو العلم في هذه المتقدم أكرمكم الله ìṣòro táwùjọ ní wọ́n padà bá rẹ̀ ọkàn òpin kò wùtọ́ láti fẹ́ wí látàárọ̀ ìṣòro táwùjọ yìí ní tí gbogbo wa bá kọwọ́ bọ̀ táwọn wá kiri ayé tata jẹ́ sada àdé lọ́yà níbo ìṣòro ìgá ti di bọ́dì tó ti láwọ́ tó ti lẹ́sẹ̀ tó ti lójú tó ti nẹ́mú níbo ti ní sanbó ló ti rómi níbo ti rẹ́yìn ọyà àkọ́kọ́ bìrà wa níbo ló ti tàjá sada. أين تجسد هذه المشكلة ìṣòro táwọn ariwo rẹ̀ kiri yìí níbo ló ti rọ́wọ́ àtẹsẹ̀ tí fi wálẹ̀ tí ọ̀wá kò láwùjọ mùsùlùmí ọ̀yà bìrà wa. ṣé ètò fi fọwọ́ àtẹsẹ̀ tó fi fi lélẹ̀ láwùjọ wa yìí àwọn wà fi ádánu wùjú ni tọ̀bí ṣé torí pé kò sí dókítà tí ó bá ní wòsàn láwùjọ wa yìí ṣé lóbi. àwọn fi adam ojú ní tẹwà abóògùn láàrin láwùjọ Islam tá a lè lò fún sòrò Islam tí è sàn. a fi annal marido nafsahu bẹ́ẹ̀ rọ̀kọ́ bẹ́ẹ̀ ní tẹwà àbí aláìsàn tó wà láwùjọ wa ní ògògùn bẹ́yà rógùn ṣùgbọ́n lóhùn lo oògùn ọ̀yà béèrè gbogbo òbéèrè yìí tàbá fẹ́ dáhùn ẹ̀ a máa dáhùn rẹ̀ wípé àìsàn wa ìṣòro wa tí ń ṣe wá lọ́dọ̀ wà lọ́wà àwọn gangan la rọ́ tó fi lápá tẹ́ lẹ́sẹ̀ tẹ́ léegun tó fi lẹ́jẹ̀ tó fi wá rẹ́sẹ̀ nítìtorí pálí wọn mọ̀ tá ń sọ̀rọ̀ ta ló kún fún sọ̀rọ̀ ó mọ̀ tó nẹ́sìyá tí tó nẹ́sìyẹ́tì náà sáà àwùjọ mùsùlùmí gángan fúnra ẹ̀ ti gbàgbé ara òun gángan ti ṣe kí ni ó ti gbàgbé ara ìgbà táwùjọ fúnra ẹ̀ ti gbàgbé ara ilẹ̀kùn ti ṣí fún sọ̀rọ̀ láti wọlé nígbà tó wù ú kódà bó mú bùsùn tó lóun ọ̀jáde mọ́ nígbà ẹni tó wọlé sí lára gángan ti ṣe kí ni òun gẹ́ ti gbàgbéra àwọn tá ń jẹ́ àwùjọ mùsùlùmí lónìí mùjìtámá àwọn èèyàn má nasiyati nafsa àwọn kan ti gbàgbéra kí ni wá níbo láti gbàgbéra tá a bá sọ̀rọ̀ àwùjọ Islam àwùjọ tọ́lọ́ ń pàtàkì tọ́lọ́ subhanahu wa ta'ala tọ́wọ́ sọ́fẹ̀ẹ́. ó ròyìn ẹ̀ pé ó mà tó àlèwò mà kẹ́ni wàsọ́bà lọ́rùn bìlẹ̀ kàìlíyà gbogbo pata tá yóò rí pátá nínú àlèwò mà ìlọ́rùn ti ní wọ́n rí ṣùgbọ́n àwátá ń gbé láwùjọ ìsìláàmù tó ní agbàgbéra àmọ́gbò wa àmàyítáwà Allah subhanahu wa ó ṣe tàlílù hàbí ìlẹ̀kàìríyà ìjẹ́ pàwọ̀ lẹ́dáàjù tá a lóore jù nínú gbogbo àlùmúmà ọlọ́run ó wá ṣe àlálà rẹ̀ bèlè amúre bèlè màrú wọ̀n náà yí àlèmọ̀kà kúntún kẹ́yìrà mọ̀ mọ́tì ọlọ́mọ ọmọ sọ ni nẹ́sùn sọ̀rọ̀ tí ẹ sọ̀rọ̀ wípé àwọn àbá àdájú ẹ ọgbọ́ nẹ́sù tọ́lọ́ tààràtà òun ní kò tọ́lọ́ ń gbé ni àníwó mà àwọn àjọ yìí sí ṣùgbọ́n àmàlì ara wọn àmàrà wọn agbàgbé ara wọn òun lọ jẹ́ sọ̀rọ̀ kọ wọlé tó a kótó. ọlọ́run lọ́dún ó mọ̀ yìí ìjọ yìí àwùjọ yìí ló lóore jù nínú gbogbo àwùjọ ukhrijat linnasi tá a bójú ẹ̀ tá a jẹ́ kọ́mọ nìyẹn dáma tọ́rọ àwọn àlùmọ́ mi bẹ tá a dáma nínú gbogbo àlùmọ́ tá a jẹ́ káwọn ènìyàn káwọn ènìyàn dáma láyé àlùmọ́ ti wà yìí òun lólórí jù níbo lórí wá wà tá a mọ̀ rúnà. bí àwọn òfin. ẹ dada fi dáadáa káwọn èèyàn ẹ máa sí àwọn èèyàn lọ́wọ́ ìdá a àmìrúnà bil ma'ruf wa nahuna 'anil munkar ṣé gbogbo wa lónìí sàn sísẹ́ yẹn mọ́ a lè ṣe nítorí gbogbo tí ẹ tó nítumọ̀ níbi aya wa ààrẹ lómi lónìí iṣẹ́ kásí lọ́wọ́ ìdá iṣẹ́ àwọn àfáàní iye ọ̀kan mi ẹwà ní àwùjọ òun ní sọ̀rọ̀ nínú kan yóò ní sọ̀rọ̀ ní tìtorí gbogbo àwọn tí wọ́n fi dáadáa kọ́ yẹn tí wọ́n sí lọ́wọ́ ìdá níjọ́ tí wọ́n bá dìde àwọn ẹni wọ́n dì sọ̀rọ̀ wọn sórí bẹ́ẹ̀ láwùjọ wa lónìí àbí òbẹ̀. mo ṣe ìlànà ìjọ ní nínú وانشطوا دينك لا تكن متكاسلا وهم لا لا تهلك من هو كاره وابدا بأهلك إذا هوت فإنهم أولى الورى بالنصح منك وأكمل والله àdúgbò àṣọ mú wa ọlọ́run lé tá fi lóore ní ká máa pè yàn sójú ọ̀nà. àwọn oníwọ̀n náà dìde kó mú ṣe ìlànà di ẹni tí ó mú tọ́ láì díẹ̀ mọ̀ṣílá máa tàn máa tàn mọ́lẹ̀ rẹ̀ sínú òkùnkùn òru táyé wà ló ẹ̀. má sọ wípé òkè ń má wọra rẹ wípé èwo lèmi náà ti ṣe ìlọ́pàá òjò wa ní kúmù ṣílà kúmù ṣílà ìwọ gẹ́gẹ́ ní kíni lọ ní torchlight tó ń fi máa tàn mọ́lẹ̀ nítorí kíni nítorí ìlẹ́yìn àdíkí wọ́n bọ̀ ṣe màrò kọ̀sẹ́ni tọ́rọ̀ ṣe àwọn olùwàlúwọ̀ ọ̀ka mm-hmm. àbíkọ́ bá jẹ́ àdìlùmọ̀ ìlòmóríbọ́ tọ́ ọ̀bá sínú àwùjọ yìí àwùjọ tí a lé ìṣòro ìwọ gangan tó jẹ́ kanú bí dáadáa kọ́ ni asinilọ́wọ́ ìdá ló ń gán ìṣòro àlímọ̀ wọ́n ti lọ bẹ̀rùn àìparí ètò òkè ó ṣe ń tọ̀ láàmú ẹ̀ èyí tó kéré ẹ̀ka àti ìlú ẹ̀ kò mú sí ìlà kò mú sí ìlà ìwọ gan bí kíni bí tọ́tìláìtì tó máa tán tọ́mọ tàmọ́lẹ̀. ló nínú ọ̀kọ̀kọ̀ fáwọn tí wọ́n fẹ́ fẹsẹ̀ kọ harlequin àwọn tí wọ́n fẹ́ parun. yá ilé ànámà ìlànà náwó yòóyìnbó. tọ́sílẹ̀ tí ẹ lẹ́nu Quran òun ni hadith rasul ìwọ náà máa tán máa tán sáwọn èèyàn táàdì ànámà ọmọ tọ́wọ́ èèyàn sójú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà àmà kódà wọ́n lò àyí nù ó sì rọrùn iṣẹ́ tó ń ṣe rọrùn tó ọ̀bá ti kọjá yìí. kèé ṣe rí ayé nìkan lára èèyàn yá sí wọ́n ṣètò ìdí níkà. ara rẹ yóò jí pépé ancient. wọ́n ṣètò ìdí níkà. ẹ̀sìn ni ó múra gírí fún. látàkùn mọ́tàkà sí náà. sọ́ni òòjú níbi iṣẹ́ tọ́lọ́hùn pípa ni wọ́n bá yí ní tó lórí. wọ́n ṣètò mọ́tàkà sí náà mọ́jẹ̀ ni tí ó rojú. wàhálà àlàtàrí kí mẹ́nu bàjá inú. ìgbọ́. wàhálà àlàtàrí kí mẹ́nu bàjá inú. máa ṣiṣẹ́ wọ́n náà ṣiṣẹ́ kún àwọn àfáà lọ lójú ọ̀nà ìpeni ibi dáadáa kọ́ ni ìsinilọ́wọ́ ìdá kó o lè jí àwọn tí wọ́n wà nípò àyèmàkan kó o lè hàrákà. wọ́n gbúdọ̀ ní ahánìkà. ṣùgbọ́n tó o bá ṣe o tó o fẹ́ ṣiṣẹ́ gbèbè وبداء بأهلك إذا فبينهم torí tí jáwùjọ ọ̀tàkáwánà mínà ọ̀sùrà wà ọ̀sùrà ọ̀tàkáwánà mínà àdéhùwà ọ̀mí. àwùjọ tábàárà àwùjọ ẹnu ààrẹ bí bàbá sì rẹ bí bàbá àtìyá náà ló ṣe kí ni olóòbí.

àwọn ẹni wà fẹ́ bí nùsílì ní kàwà àkìmánù. àwọn ní kọ́kọ́ bùkátà nínú gbogbo ẹ̀dá tó gbọ́dọ̀ fi dáadáa kọ́ kó ń torí dá. ọlọ́run ya mú kíláàsì ọ̀tẹ̀ àwọn àdá wọlé àbúrò mi ìbàdàn àṣírí ọ̀tẹ̀ àyè ìtọ́lọ́hun kọ́kọ́ pànọ́bí lásẹ̀ níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ẹ̀pẹ̀pẹ̀ yìí. wọ́n á ń kiri ọṣìnà tẹ́lẹ̀ àjọbí. ọlọ́run àmìrún bílà àṣírọ́tì àwàlá. níbi tọ́lọ́hun ti sọ pé. àwọn ẹbí rẹ tó súnmọ́ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. wọ́n lọ́rùn yẹn fún bílà àṣírọ́tì àwàlá.

ẹ̀kọ́ wọn láti orí àwọn àfá tẹ́pà wọn náà láwọn dogun nǹkan lọ́dọ̀ àwọn ànábì ọlọ́nà imọ́ ọmọ wọn ti sùn àwọn tí ó pè wọ́n ti kú àbá tí ó pè èèyàn ó sùn ẹni tí ó pè ó ṣe kí ni ó kú ṣẹ̀fẹ́ ọ̀rọ̀ bóòlù ẹni tí ó sùn ó ṣe máa jí ẹni tó kú ẹni tó kú tàbí jẹ́ nìkan lábẹ́. ọ̀pọ̀lọpọ̀ lónìí iṣẹ́ tó lọ́hùn fi láwà lóore ju gbogbo wa láti jùlẹ̀ kọ́sẹ́ tí ò ní tí ò lórí pa ń bẹ̀ àmọ́lù Islam àmọ́lù jẹ̀mí iṣẹ́ gbogbo wa bí kálukú bá ṣe lágbára máa bẹ́ẹ̀ ló sì máa ṣe níṣẹ̀lẹ̀ àwà yìí kọ́sẹ́ tí ò lójúṣe ẹ̀ kódà àyè tó wà yẹn dáwà mẹ́ bóyá nínú ilé iṣẹ́ ìjọba lọ́wà tẹ máa ń gba kankan tó rí pé ọ̀bọ̀ ṣe ọ̀sọ̀ wípé àná mùsùlùmí yẹn tẹ ẹ bá ń pín kiri tẹ ẹ gbogbo ń gbà gbogbo gbogbo náà àti ẹ tí ó mùsùlùmí náà lẹ́jọ́ ń jẹ́ láwùjọ yìí kò sápẹ̀rẹ̀ dáadáa kankan fún dáwà táwa náà fi mà láàyè táwa. kò bí bàtà bá tó kéwú rẹ́rẹ́rẹ́ láti òṣìṣẹ́ dáwà rárá o. ìwọ sábà kọjá yẹn nítorí ọrùn níṣẹ́ dáwà tọ́ọ̀bà ti kọ́ báyà kan lọ́ba gbà lẹ́nu àwọn àbá tọ́ọ̀bà fi ṣe wáàsí mọ́jà ní gbòmẹ ọba kan ti dé mọ́sálásí ẹ̀ẹ́dàgbẹ̀dà farabalẹ̀ fọmọ kí ó tọ́ fẹ́ sọ̀rọ̀ ọlọ́run àwọn olùdílọ́ ọ̀làrùn ó tí wọ́n pèrè ọlọ́run akéwì wọ́n ní bìtí nẹ́ ẹ̀ẹ́dàgbẹ̀dà bá dé ó sì túmọ̀ ẹ̀kún wá abájá níbẹ̀rẹ̀ wọ́n máa bẹ́ẹ̀ bìbẹ̀rẹ̀ gbé lọ́sẹ̀ tí bọ̀ ìbéèrè ó ti bá ń béèrè lọ́dọ̀ àwọn àfa wa tẹ̀kùn lọ́mọ kí ó lè nígbà tí bàbá wa dé ní ìjọ mi ní ìmọ̀fínlá kan tẹ́ bá fún ó ti là ṣùgbọ́n tí ẹsẹ̀ wípé kèé ṣe tọ́lọ́run lọ́bẹ̀ ṣe kí wọ́n lè pè ọ́ lóní mímọ̀ hmm. òun ló fi fẹ́ lọ máa ṣe wọ́n lè ọkàn sàdédé bá ní sìkà pàdé bí kan tàbá ó gbọ́ àwọn náà bá kì mọ́lẹ̀ wọ́n dáná mọ́sáàsì lé yìí mọ́sáàsì tí ó débẹ̀ kírun tẹ́lẹ̀ jóná náà bàbá máa mú níwàásí níwàásí ọ̀fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ṣé tí wọ́n àpẹ ọmọ sọ àdìsí àtòríkòtì tí ó yé ọmọ bí ó wà náà ìtumọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ yé ní ọba fi dà gbogbo mọ́sáàsì yusuf alwa yufta wa yafta wọ́n ma bílẹ̀ rẹ̀ náà ma ṣe fátíwá bìgẹ́rẹ̀ ẹ̀yìn láì nímọ̀ dọ́láwà àtàn yóò sọ́nù yóò tún sọ tọ́bà ti dúró lórí owó ma bẹ́ẹ̀lì kò á ní nítorí ọba mọ̀ lórí sẹ́ta agbẹ́rẹ́ mi ìwọ náà lọ wí ọba mọ̀ mọ̀ jù kí ni lọ má sì gbọ́ kẹsẹ̀ yìí tó wà yẹpẹrẹ mọ́ Gbẹ̀gbẹ̀ ọ̀tọ̀ tọ́wà ní jọ́tọ̀ tó mọ̀ pé kílà wà bá ń jẹ́ táwà ló ti máa sí. Ẹgbẹ́ wọn tó bá ti ní wá ìlàwà náà ti ṣe. Lọ́pàá pé kò sẹ́ni wàhálà kan ni wọ́n ń ṣe bí wọ́n ṣe lọ lé kéwù. A kọrin fún ọ. Wà á kí báwù mi ní oúnjẹ ìfún bẹ̀rẹ̀ sí. Èyàn sì kéde gbogbo sẹ́ dáwà tí èèyàn bá ń ṣe láyé tó bá yẹ pẹrẹ ẹ̀ mà. Mọ́tàdálẹ̀ ìgbìyànjú tó ti sọnù tọ́lọ́wọ́ olùlé nílé láyé olóògbò ẹ̀dù tẹ́yà bá ń ṣe tó ní wọ́n fi mà sí ẹ̀gbẹ́ kan tàbí ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní fatiwa ọ̀tọ̀ ní takiwa ọ̀rọ̀ jagajaga ah. má sì gbọ́ pípa mọ́sẹ̀mí tí mo sọ fún ọdún níbo ló ti rí takiwa láìsí fatiwa tọ́wọ́ lọ́tọ̀ ní ọ̀tọ̀ ní fatuwa ọ̀tọ̀ ní fatuwa ẹ̀sìn wọn ẹsẹ̀ sì tẹ́yìn yẹn máa fọwọ́ yẹ pẹ́rẹ́ ẹ̀ mà ọ̀hún yẹ pẹ́rẹ́ ẹ̀ mà bọ́lú wọn ọ̀bá pàtàkì àbùtínà ni mo tún fẹnu bá wọn ṣàpẹ́rẹ́ àbùtínà ti bẹ̀rẹ̀ àwùjọ wa nù tí ń bá àwùjọ dé ẹni tí ò tí yẹ kí wọ́n fún ní sàfitíkẹ́ẹ̀tì fọ́ọ̀mù fọ́ọ̀mù gẹ pé ṣẹlẹ̀ yóò lè kéwù fọ́ọ̀mù kéèsì sàfíìtì lásọ fọ́ọ̀mù tó yẹ wọ́n ti fún fọ́ọ̀mù pé ṣẹlẹ̀ yóò lè tó lé kéwù oró ti sọ̀rọ̀ ìdí mufti lárúgbó wọn. àwọn sọ̀rọ̀ tá a ní láwùjọ lò láwùjọ sọ̀rọ̀ rí. gbogbo àwọn sàhábà onírànràn ọ̀nà ni wọ́n gbà kéwù. àgbà lọ́pọ̀lọpọ̀ wọn dé. kí lọ́sọ̀ fún ọkọ̀ òlè máa kéwù tó ìfẹ́ sẹ́ẹ̀sì kí lọ́sọ̀ fún ọkọ̀ òlè máa agbára làbó bá kiri fi ké kèé ṣe gbogbo wọn náà ni wọ́n tàn farajà fún tọ́jà fún gbogbo ṣẹlẹ̀ ilé wọn bí irú àwọn àbá àwọn ọkọ̀ọ̀kan tó gbé látàárọ̀ ojú ọmọ náà ti gbé sí di kéwú gbogbo èèyàn kó lè rí bẹ́ẹ̀ gbogbo wọn lálẹ́ ké kódò lè mú yàn lẹ́nu sẹ́gbẹ́ èmi ọmọ lọ bí sẹ́ tí wọ́n bá lọ lónìí kí wọ́n náà lọ lé kéwù tọ́ba dọ̀la ètò lẹ́nu sẹ́ èmi náà kò bí tó sẹ́ ìwọ́n náà lọ ọ̀rọ̀ lé kéwù kájọ máa gbà báwọn ká sì máa fi rówó táàbì máa jẹun. àṣà mi ṣe tí wọ́n lọ ọwà ọgbẹ́nu Buhari bá kò tàwọn tàná kò bí fèrè ẹ̀yìn. kéèyàn ọmọ pé ìwọ lọ kéèyàn mójútó sẹ́ èèyàn gbọ́dọ̀ bẹ́ẹ̀ kéwù bọ́ọ̀sì bá jẹ́ pé wọ́n lọ sí mọ́ lọ àwùjọ islam nù bọ́ jẹ́ pé wọ́n lọ mọ iṣẹ́ tó lè ṣe títì bá dúró bẹ̀ yóò dojú ọjà rú ó lè mọ mójútó ọ̀sẹ̀lẹ̀ lójú ayé àwọn sàhábì náà tààrẹ tó jẹ́ pé òlòlò sọ ní títì bá kọ́bọ̀ òlòwà kọ́ kò sì dàrú láàrin wọn ó sì ń fún lówó títí náà fi ṣẹ̀ṣẹ̀ mi ayé rẹ̀ wọ́n jọ pé owó tí wọ́n bá pa ní sọ́ọ̀bù wọ́n sì tún jọ pé kéwù títí náà bá kéré àmẹ́ẹ̀dì bá dàbá àwùjọ ìsìláàmù tànámù ní ọ̀dọ̀ síbìtì náà síbẹ̀ wà láwùjọ tèmi àti sí kódà níjọ́ tí sàábé yẹn sàábé ti ń ṣiṣẹ́ tí ó mú ti lówó oṣù ṣẹlọ̀ pé ìjọba nìyà máa gbéyàn ìjọba nìyà gbé dọ́kà ṣé èsì wọn fẹ́ kọ̀ para yìí ṣé èsì ẹ̀kọ́ yìí èmi ń ṣiṣẹ́ òun kà ń lọ lóde lọ sí yọ lọ́wọ́ nǹkan mi lọ́wọ́. ṣùgbọ́n bí káwọn dáadé wọ́n èyí dáàmú kankan lọ́wọ́ ara wọn bá wà sí yàrá àbùjọ tàwa ẹlòmíì èrè ẹ̀dẹ́ rẹ̀ náà ni ó ti máa mú fatiwa nǹkan lọ́gbọ́n ẹ̀rọ gbọ́dọ̀ ní báyìí ó ti lọ báyìí náà lọ́ba yóò sì máa lò ó lò lọ náà bọ́ọ̀ tí ẹ̀rọ ànábì ẹbọ́ bá ànábì náà lò ní fásitì àlùwà àlàdìgì fásitì àlùwà ọlọ́wọ̀ dárí ẹ̀sìn tó ọkọ̀ gbó orí ṣe kọ̀ dárí ẹ̀jì ọ̀ tọ́rọ yẹ kúránù gbogbo ẹ̀sìn tó ọkọ̀ gbó orí rẹ̀ ṣe lẹ́yìn lọ báwọn àfá àkó béèrè ọlọ́wọ̀ dárí ẹ̀jì ọ̀ torí tọ́pọ̀ aláṣẹ bọ́ ọmọ kí ń bọ́ ọmọ ní pé fásitì àlẹ́ dìkì lọ béèrè lọ́dọ̀ àwọn tọ́mà àwọn òdájókòó nílé wọn kí wọ́n sì máa yanjú àlámọ̀dé wọn àwọn ọ̀nà ẹwọ́n tó tí a yà inna Allaha wa malaikatahu sọ̀kalẹ̀ húnmọ̀lá arọ̀bù arọ̀bù kó fùsàhà lárúbáwá wọ́n mẹ́lẹ̀ tẹnu wọ́n dá tí wọ́n gbé nìyí ìlànà sàhárà kí ni lọ́ba nàbí wọ́n lọ́ jọ tí

wọ́n lọ bá nàbí pẹ̀lú ẹ̀rọ ẹ̀rọ sọ́nà mà àrọ́pìnà kẹfà ló sáyé mà yẹ àmọ́ bá ti máa ṣe sàlámù bọ torí wọ́n ti kọ́nu tàṣàbò àsàlámù àlẹ́kà àwọn yẹn sùmọ̀ kẹfà ló sọ́ọ̀bì àlẹ́kà bó láti máa sàṣàlátù fọ́ sí wọn ọ̀gbọ́lápá tẹ́bí lè mú àsàlátù àbúwọn ọmọ ròyìn tẹ́bí lè kí ànábì anábàgbé kẹsì gbogbo àbájá táwa fẹ́ mọ̀ yóò sọ́jọ́ sọ́lọ́ ń bọ́ lọ wà wẹ́nà àtọwà wà sọ̀hárà ń bọ́ lọ wà lẹ́gbẹ̀ẹ́ àwọn sàhárà tó bí fìtínà nù ìfẹ́ mọ̀ yóò sọ́jú kí ni àwọn òdòkó lé àmàdù gbogbo ẹ̀ mẹ́ta tó sílé mẹ́ta tó lé wọn bẹ́ẹ̀ sì sẹ̀sẹ̀ lọ ìtàbá tó sílé nǹkan tàbá tó sílé ọ̀dáadáa ó sì dáadáa lò wọ́sẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ṣẹ̀tọ́ ìṣọ́bà ti ṣe lọ́sọ̀ọ́ kódà gbogbo ìlàjẹ lórí ẹ̀ ààjẹ kìnníkà kọmítí lórí ẹ̀ ìbákan lórí ẹ̀ ìbákan lórí ilé lórí tí ò ní bílẹ̀ tí sàrẹ̀sì sáàbẹ̀ yìí wá ronú wípé ẹni ni mò ń kówó lẹ̀ eléyìí kan lọ lẹ́ẹ̀kẹ́ ó kó tó wá mú kẹ̀kẹ́ ọwà lọ́bàdàn ẹwà ẹwà tó rọrùn ṣé ń jọ àwọn ọ̀rọ̀ bá nàbí pé ìtí mo rò rẹ ọkùnrin tí ń wá lè ké ó tẹ̀ ní ojoojúmọ́ èmi mo ń ṣiṣẹ́ tí fi ń wá ṣùgbọ́n mi mi ọ̀fẹ́ ń gbé mọ́ ṣé ò tí ìró tí ọ̀dà ìyá nàbí lọ́dún lọ́wọ́ tààrà rẹ̀ ṣé ò tí ìró tí ọ̀dà èrò mi ní ànábì ní ọ̀dà iṣẹ́ rẹ̀ tó ń ṣeun bóòlù ṣe rí sí i nígbà tó ń ṣe ah, ọ̀nà dáadáa òun sì rú rẹ̀ anábì lọ́rọ̀ pé làálàkà tó zàkù bí làálàkà tó zàkù bí ọmọ bóyá àlùbáríkà tó náà lórí lásìkò rẹ̀ gbígbó Kún kásọ̀ àbájáde tó zàkù bí wà bí wà rí. Àgbọ̀wò. Àgbọ̀wò mẹ́rẹ̀ wọ́n àwọn èèyàn wà láti lọ. ibi mo ti lọ tàbá sọ̀rọ̀ àdánwò àwùjọ yìí àwọn wa ipò táwà kápá mo ní ìtọ́lọ́run fi yọ wá lórí orin kábíládà kan yìí kábíládà kan yìí a máa sí ìyànlọ́wọ́ ìgbà ìsáwùgbàlà wá fi yẹn àwọn anábì tí náà dé àwọn tí wọ́n bílẹ̀ lójú ayé anábì dáhùn kí ló sọ kí ló mẹ́rin ọ̀rọ̀ kánú láyà tànà áwọnà àdìmú kánú àánú ọlọ́run nínú iná asẹ́bílẹ̀ àwọn ọmọ bàní Ísírẹ́lì ni wọ́n máa gbẹ́rù fìtínà alá lórí ahọ́n anábì dáhùn asẹ́bílẹ̀ wọn anábì tí náà jẹ́ tiẹ̀ kí ló dé ọlọ́ni kánú láyé tẹ́nà haúnà àdìlìmúkà fàánú ẹni tí bá ń ṣe tí ọ̀dá lójú wọn báyìí wọ́n mọ́ wúra wọn rẹ̀ wọ́n ń sàyípadẹ̀ sínú àwùjọ táwà kọ́lù àwùjọ táwà ní àwọn ní fìtínà mo ló ti wá ìbẹ́ mọ́ dára mi láàmú kí wọ́n ṣe mọ́ sáà fìtínà jọ mọ́ ìdára láàmú lè yóò ohun tó bí ta bá ti máa إذا عرف السبب بطل العجب إذا عرف السبب بطل العجب bẹ́ẹ̀ yẹn bá ti máa tó sọ̀kùn fún aka kò sí màmá ọ̀dọ́ lójúmọ́ nígbà tí máa tó ṣe kí ni tó sọ̀kùn fún aka. àṣe ìlú dáadáa kọ́ ni àṣe ń sẹ́mọ́ onírànà kan la fi rárò jáde ẹlòmíà máa fi bẹ̀rù bẹ́ẹ̀ ẹnìkan tó lọ sí wá sí kìnníkà sí ọ tàbí sáàsì máa ló jẹjẹ tó láwọn tó máa ń hàn mí náà lóko ti fẹ́ máa fi dáadáa lọ́ máa ṣe wá sí kiri àmàdá ní òde ló ti yẹ ọ̀nà mi ti dìbì yẹn lọ ọlọ́run ní sáàsì kì wọn ò pè wọ́n wà sí tó ọmọ mi dáadáa kọ́ ẹ̀yàn owó náà máa ṣiṣẹ́ àbẹ́ni ọmọ ìṣẹ́ wọn ò sọ pé ọmọ ṣiṣẹ́ wọn ò pè kọ́ ọ tọba tí ọ̀pọ̀ ọ̀bá ti ní ẹ̀ka tí wọn náà ń ṣe tó ń retí bóyá sí oṣù mi tí mo mú fọ dáwà gan padà di yóò di kàní ọ̀dàrí ẹ̀ ó dojú ẹ̀kọ́ mọ̀ mi wọ́n tó pọ̀ ṣe wá sí kan oníyẹ tó ọkọ̀ bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀rẹ̀ lẹ́tẹ̀kọ́ ìwòsẹ́kọ́ ọ̀nà yìí ọba jẹ́ bí ewu sékó ni wá sí jọkàn 150,000 ní pípé lásán tẹba wá bẹ́ kí ẹ̀mọ̀ lọ́sùn fún ọpẹ́ owó owó ekéwù mínú òkú lọ́bẹ̀ mọ́ bọ̀ púpọ̀ alọ́ ọmọ ẹni ta kà láwùjọ nù fìtínà àwùjọ nù tóni tí ń tọ́lọ́wọ́ ṣiṣẹ́ dáwà náà bá ṣiṣẹ́ wàhálà ni ẹnìkan pè mí lánàá ó béèrè fatuwa wàá máa pè mí náà béèrè pé kí ló ń ẹsẹ̀ náà pé wáyà kàtíkórì làwọn ọmọ ló náà wà. bóyá òpin báyà mo ti wà lé kí ó tó jọ mẹ́ta bí lè lọ yẹ kó ti máa dáhùn ọ̀rọ̀ ẹ̀sìn ó tó jọ mẹ́ta tó ti wà lé kéwù ọlọ́run san wọ́n lẹ́sẹ̀ obìnrin lè rọlẹ́ nìkan sọ pé báyọ̀ ṣe táwọn bọ́ọ̀lù náà ilé ayé ó ní pé kéèyàn ọmọ fi pé àfa àkàwọn gbọ́n tàbí síbẹ̀ lánàá wípé kódà kéèyàn ọmọ àfọkọ́ kọ́ máa fi sa ilẹ̀ ọlọ́ ọ̀lẹ́ èmi ni ó pa ara ẹ̀ lọ́wọ́ ta kan ló ìtàwọn yóò sì máa ọfẹ́ lẹ́wọ̀n yẹn kó olóko tẹ́ẹ̀mí tẹ́ẹ̀mí kò kan wá fi lẹ́wọ̀ àṣẹ ìdákọ́mí ni àwọn ọmọ kan ní túnlẹ̀ sí jẹ́ àbá abẹ́ ní àwọn ìyàwó olóko lórí ẹ̀mọ̀tán tẹ́bí ìjà rẹ̀ kó lè dákẹ́ bí ọ̀pá àdánwò tí àdúmọ̀ nínú nítorí kọjá sílẹ̀ tó ti tún kódà wọ́n pa ni lẹ́nìkan fi ápò mi pé lámàní sọ̀mà olóòmà sọ̀mà pàápàá mi olóògbà pàápàá ní ṣé tó bá wí sáàjọ gbà lẹ́mọ̀ ápò mi. pípé kí n máa wí kí ó máa gbọ́ tọ́lá wọn ti jọ fà kọ́kọ́ tó o nítorí pé òfin tí mo gbọ́ ni tó kò tó sì gbádùn rà ń káwájú tó ní alọ́lọ́ pé téèyàn bá ti fi ọkọ́ sá ilẹ̀ o ó lè sí kéwútù ó lè sí tú

wọ́n ti arúsọ tàbùsùrù náà dọ̀nà jẹ́ náà ti gbé tàbùsùrù kalẹ̀ ní wọ́n máa mú kàwá lójúmọ́ jọ lábà parí tàbùsùrù gbogbo àwọn èèyàn kankankan ẹ̀wọ̀n ojókòó tọ́lọ́nù àdánwò ta kàn ní ìṣòro tí ń bẹ lọ́dọ̀ àdánwò mà yìí ní ti torí wípé nǹkan tọ́lọ́ fún wa gan kò yẹ ọfẹ́ ká fi dúró ní àìríyà ni kèrèsè torí ìjẹ ìtí mo bá débẹ̀ ní pẹ́tọ́ ọba fẹ́ ṣe dáhùn àwọn òpin ọmọ nìṣẹ́ lọ bẹ́ẹ̀ ọba ti ní sẹ́wọ́n yóò padà lọ forí sọ yóò forí sọ sẹ́yìn yóò forí sọ lẹ́yìn sẹ́yìn náà hàn nìkan ní. Níbo ní nǹkan pẹ̀lú wọ́n ní wọ́n wọ́n wọ́n múlẹ̀ látùlọ́dọ̀ ẹ̀ àwọn nílò lọ́dọ̀ tí a nàhámù ni.

tẹ́ ẹ ní kí wọ́n máa yabọ́ wá ìmọ̀ tó mọ̀ gan ni kò kún síbi tí òun kò lè fi ẹnu ọwọ́ ní káwọn èèyàn máa gbọ́ wọn wá máa gbà mọ̀ níbo ló ti pa àgbà gbégboro lẹ níbo ló ti fẹ́ pọ́n dáwà ó bèrè iṣẹ́ kọ̀wé ká máa ṣiṣẹ́ o láàfin jẹjẹkújẹ bá ọba kéwú débi wípé o kéwú níwèé ẹ̀rí wọ́n ń fọ́ oṣù sí i iṣẹ́ náà ni ó ti mọ̀ pé parí oṣù yẹ tọ́ tọ́ gbàrí ẹlòmí òkè ó débi kọ́ níbi ẹ̀yẹ wọn gbà rẹ̀ ọ̀gẹ́dẹ́ bẹ̀ èèyàn òní ọjà sọ́ọ̀bù ọlọ́jọ́ ọ̀tà sẹ́nà pé ìwíkúwì àwọn jẹ́ lọ́jà sọ́ọ̀bù ọjọ́ ọmọ tí a ta èyí tó ń lọ́ọ̀lọ́jà sọ́ọ̀bù ọjọ́ ọ̀tà kílọ́kàn tọ́wọ́tà kílọ́tà nígbà ọlọ́jà sọ́ọ̀bù tó lọ́jọ́ ọ̀tà bọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sí nke lórí kéwùkéwù gan kọ̀tà láwùjọ ìkéwù lọ́mọ sọ́ọ̀bù ọ̀tà ọlọ́jà sọ́ọ̀bù ọlọ́jọ́ ọ̀tà àwọn àfáà wa tí wọ́n rí gbogbo àwọn ọmọ jókòó tí wọ́n jẹ́ àǹfààní lára wọn sọ́jà wọn ò tí tó ọjà wọn torí pé wọ́n kéwú gidi táyé fẹ́ gbà lọ wọn wọ́n fà wọn kiri ní sẹ́mọ̀ jókè ọmọ ìyá mi ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn àfáwà kọ̀ọ̀kan tí wọ́n ti pè kí lọ fẹ́ kà tó ní ọ̀tà bí ò sórí eku rí ẹja tààrí tí yọ̀bá ní bọ́rọ̀ ní ó mẹ́sẹ̀ dà ìbá sẹ́ndùn tó lòun ó se sọ èyàn ọ̀rọ̀ adé egun téèyàn bá ní bọ́rọ̀ àlùmọ̀ ìṣe ń lù yàn lèyìn ó sì máa ọra rẹ̀ èyàn ọdẹ egun. àdéhùn bàtí kálukú tí mú tí ń ṣe tó wù láàrin fìtílẹ̀ òní ṣẹlẹ̀. wọ́n bá wọ agbọ̀n lọ́wọ́ wọ́n bá ti mú kí ọ̀tá ti lára. èyàn ṣiṣẹ́ ni èyí tó ní wọ́n ní kọ́ lọ́wọ́ ìgbẹ́ ọlọ́run ní kéèyàn má fọkọ́ sálẹ̀ nígbà wọ́n pọ̀lé tó ń gbé tí wọ́n kọ́kọ́ sọ kọ́kọ́ múlẹ̀ kò ní kọ́lé mọ́nà nù sọ́bá ti rẹ́ níyàn wọ́n kọ́kọ́ múlẹ̀ tàbí ọmọ kọ́lé tó ríyàn ní bẹ́yàn bá ti rí iṣẹ́ sàlẹ̀ lọ́dọ̀ wa tí kò tó tó mi ò ti gbé lọ ọwá dàmù èyí jẹ́ gbẹ́lẹ̀ fún gan ọlọ́run dúró Islam ní ọlọ́run lè lọ ọlọ́run mo ṣe ilẹ̀ fún yín ní Ayẹ̀mù ayẹ̀tò ní káfẹ́. Ọlọ́run mi ọlọ́run ti ṣẹlẹ̀ nígbà lúlá, èmi ni mo jẹ́ pẹ́rẹ́. Ìpìlẹ̀ ilẹ̀ òrí báyìí kánà tá a rọ́tà kan. Òun àti sọ́mà wọn tó pọ̀ tẹ́lẹ̀ ni. Wọ́n jọ wà papọ̀ báyìí. Sọ́mà takùnà rúmà, àwọn owó ńlá làwọn. Tàní sáwọn ogún ọ̀la yẹ kí lọ wá ibi tó wà. Ibi tó kọ́kọ́ kọ́ dì tó ṣe fẹsẹ̀ lé olùmímọ́ kàwọn lórí ayé ó dìpọ̀ tẹ́lẹ̀ ní àwálálà ọlọ́nígbà wá ṣe bẹ́ẹ̀ tán àwa ṣe níta lúlàn àtẹ àtẹ ẹbí torí yín náà ni fọ́mùsù bí mọ̀nàkí bí àkọ́ ti wò dẹ́kọ̀ lẹ́nu àárọ̀ yìí ní àkọ́ lọ́tẹ̀ fọ́mùsù bí mọ̀nàkí bí àkọ́ ti wò dẹ́kọ̀ lẹ́nu àárọ̀ yìí ní àkọ́ lọ́tẹ̀ tí ò sí tọ́tẹ́ fún wa sáàlì tí dèbí èyàn gan bí ọ̀bà parẹ́ ó dé gan ó lè mara yé wá sí fún ẹbá tí máa dú ẹ̀yìn dú ọrùn ọlọ́dọ̀ wà lásìí ní pẹ̀lú rẹ̀ ajẹ́pẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ fún fọ́ọ̀ṣù bí mẹ́rẹ̀ kìbíà bọ́ọ̀bá wá sí kí ẹ tì níwò tó rí ilé epo ọlọ́wọ̀n àtúntì ìfọ́nbẹ̀ òtún lọ́gbọ̀mí fọ́ọ̀ṣù bí mẹ́rẹ̀ kìbíà wọ́kùlú ọlọ́run ẹ máa já sí kí ẹ jẹ́ èmi ni mo tẹ́lẹ̀ fún bẹ́ẹ̀ tí a jẹ́ tó gbogbo ẹ̀ náà lè kó bàbí mi ọ̀rọ̀ lọ́mílẹ̀ papọ̀ ilé tẹ́ ẹ̀kọ́ padà bọ́ yóò dilẹ̀ mọ́ tó lọ jìnà ọ̀dà ọ̀gbìn وكلكم ká máa fi dáadáa kọ́ ẹ̀ àti bá débi wípé bẹ́ẹ̀ yẹn bá tún fẹ́ ríra rẹ̀ gan pé ah, èmi gan tí wọ́n fẹ́ pé kéèyàn èmi náà níbi mo ti dẹ́sẹ̀ èyí ò pé ọmọ fi dáadáa kọ́ ẹ̀ kullu bun adam khata'u kọ̀sẹ́ni tí ń bẹ láyé tí èsẹ̀ lẹ́sẹ̀ ọ̀sọ́tọ̀ tá a bá wá ní gbogbo ẹni tí ó máa ṣe wáàsí náà lọ gbọ́dọ̀ jẹ́ ẹni tọ́mọ́ tá a lẹni tí ó ṣe láti fún yàrá dẹ́ ọbẹ̀ wí dada wí wí wí wọn náà wí kọ wí. ìdá lámì àrídìnà sí ìlàmẹ́nu wà lóde nìbùn. tí ọba sẹ́ni tí ń ṣe wáàsí fẹ́ lẹ́sẹ̀ tá a ní gbogbo ẹni tí ó máa ṣe wáàsí fẹ́ ni tó ṣe òun náà gbọ́dọ̀ ṣe. àṣìyàn bá dà muhammadi bàbá ìyá àrídìnà àṣìyàn bá dà muhammadi. kọ̀sẹ́ni tó yẹ orúkìní ìlú ọmọ lẹ́yìn ànábì wa muhammad ọ̀sẹ̀ni tọ́tọ́ sí kọ́mọ̀ sọ fún wa pé báyìí nìkan ní ta ló mórí tí òmìnir tó ti sẹ́lọ kò lóhùn náà adam xatọ̀ wò wà xeyiru xatọ̀ iná àtàwà àwọn tí wọ́n túbá àwọn náà lò ọ̀kan náà wà sáájú wa kí tó kò mẹ́ bẹ́yẹn bá tiẹ̀ rí rẹ̀ bọ́ọ̀hún sí tó bá tún ṣe wá sí irinṣẹ́ ni àbẹ́yẹn bá ń jẹ́rẹ́sẹ̀ gẹ̀gbàlù gbígbà wá sí ó rí pé yọ̀rùn ọ̀lọ́ tọ́lọ́ bá fẹ́ kí ọ ìwọ gan fúnra rẹ̀ bọ́ ọba ti fẹ́ rẹ́lẹ̀ sẹ́wọ̀n lẹ́mí rẹ̀ ọmọ sọ fún pé alfa níta ẹ̀ náà máa wí fáwọn èèyàn pé ọmọ irinṣẹ́ ìkóra ẹni jàdó ní iṣẹ́ dáwà fẹ́ni ọlọ́mbà fẹ́ sí láàrin torí tó bá ti fẹ́ rọ́ọ̀lù ọlọ́mbà pẹ́ ìdí mi náà máa wí fáwọn èèyàn bí ọmọdá èlèmi náà máa bá ṣe yìí àdáwò òun náà náà sàbìlì bí a sì máa láàyàn wọ́n pè kán náà wọ́n síwájú wa Abu Mahjan al-Thaqafi Abu Mahjan jẹ́ nìkan ó ọtí ni problem ti ọmọ mutí kódà lójú ayé ànábì wọ́n jẹ́ ìyà wọ́n jẹ́ ìyà dáadáa ìyà ọtí nígbà ànábì kó láyé tó tó di àsìkò amúrúbùnáàs sí ìṣèjọba ní misra sẹ́wọ̀n wá sùgbọ́n iná ogun hmm. ogun lásìkò yẹn wọ́n sì ń jẹ Abu Mahjan níyà pé mo kódà wọ́n fi kíní kan tó wà ní ṣẹ̀ríà kò tẹ́kù ní tàṣí tàṣírù ni wípé adájọ́ ṣẹ̀ríà tó lẹ́tọ̀ọ́ kọ́ wá ìjìyà míì kún tó jẹ́ hádùn ọlọ́run fún ẹni tó lẹ́sẹ̀ nẹ́bí tàṣí lẹ́yìn tí ẹ̀ ń nà ń bí lára àpò mu amúrùbọ́nà á sí onígun ó tì wálé nígbà tí ń rìn kiri ní rọ́tìmù nígbà bá wà mẹ́ o ẹ máa fún mi tí ó máa jẹ tí ọ̀rọ̀ tí yóò kó lára ibẹ̀ lọ tí wọ́n fi kéde ogun kọ̀tísíyà tí a mọ̀ pẹ́lẹ́sẹ̀ ọbẹ̀rẹ̀ sí ní banújẹ́ ibi tẹ́tì wọ́n pé ah tóun ti bọ́lọ̀ sàdéhùn pé wọ́n kìíní ti ń jẹ́ ẹ̀sìn ọlọ́pàá kò ní ṣẹlẹ̀ lójú ohun tó sì wà láyé kó wọ́n mọ́ka kó wọ́n mọ́kò pa mẹ́ kó wọ́n rẹ̀ pẹ̀lẹ́sẹ̀ lọ ọlọ́báyàwó amúrùbọ̀nà kọ́dà kù kó fún òun lẹ́sìn kan nínú ẹ̀sìn ọkọ̀ ẹ̀ tó kù lẹ̀ ẹ̀sìn kó sì fóun ní ìdá abúlé jẹ́ lọ́fẹ́ kàfí bó ṣe gbede bútúrà kan ọ̀nà sami aláwọ̀jì ojú kí àbúrú kí amúrúbùn àṣì ọmọ bá rí ṣàpá àti gbà pé ọwà ló lé táwọn ti ma wọ́n tó ń jagun lọ wọ́n ń jagun lọ àwọn dá àjàwọ́ lọ àwọn àti alónílẹ̀ máa mú mọ́sáàsì ẹnu káwọn gbowó ọlọ́wọ́n ah, ọmọ ìyá lọ́tà tí wà ìṣesí àwọn tí ó wà pẹ̀lú wa masasi tàbí lọ́wọ́ mọ́ wa masasi àdìbèrè àdìlọ́wádìí ẹ̀ ṣe tọ́kàn wá kìbá mọ́ fún wa ní 500 tẹ́lẹ̀ láàárọ̀ láàárọ̀ kọ́ wá sọ di 50 naira kò sí tọ́kàn pẹ̀lú ká pe brọ́dà pé ẹ̀dá ah, fún fóònù iṣẹ́ iṣẹ́ lọ fóònù iṣẹ́ iṣẹ́ lọ lórí àmọ́rẹ̀ lè lọ́fà tẹ́lẹ̀ ọba di better life ó yẹ ká pè ara táwọn ẹni wọ́n bá dà ẹ̀ṣẹ́ ní ọ̀lọ́ déédéé àwọn àtúntò wà ló bọ́dà jàmá ti ṣẹ̀ jẹ́ lọ́dà dà ìmọ̀ mọ́ wà tó pìyà pọ̀. ẹ bá mi mú bọ́dà mọ́ra ṣé wọn o. iṣẹ́ káwọn ní masáàsì ó ṣe nùkẹ́sẹ̀ kìlá aláwọ̀ tó bá sáwọn sùn fún àwọn kẹsẹ̀ ọ̀kẹsẹ̀ inú ọ̀kanú. o nìkan kọ́ fìtínà tá a láwùjọ wa nù la ń múra wọn ní kara wọn àtẹ̀jìká ọ̀dọ̀ àwọn àṣìṣe ní o súnà ní o sì ọmọ tá a ní ni pé wá sí o kí nínú o sì ní gbogbo inú kọ̀kánú kọ̀kọ́nú àdáwò tá a ní ni yìí bí ni amúrùkún náà pé mẹ́ni hádàlì tó dí ìlú mọ́lásà táà ní jákújákú tó fi nǹkan bojú yìí tó sì wà ní sọ́pù àwọn mùsùlùmí ọ̀dà tó fún kẹfẹ̀rí àwọn anìjàmọ́ àṣìjọpọ̀lẹ̀ mẹ́ni hádàlì tó dí ìlú mọ́lásà táà ní ẹ̀bà kẹsì à é péré àbúmájàn kọ̀sọ́kọ̀ ẹ̀ wọ́n sá ń pé ọmọ bá dẹ̀ yìí ha kẹfì nígbà tí sá ń pé táà yọ ó wò pé kò ní dá kásájú ọmọ ìlú léèrè kan kó wọn mọ́ dáhùn bó sì sí nítorí bojú góòlù kó tó sí níbi táwọn aṣáájú táwọn alákèésí dé ní amúrùmúrà àti tí ń sọ wípé kábàrà tó farasì yìí ìdílé gírígírí ẹsẹ̀ ẹ̀ kàkàrà tó farasì ọjọ́ ìdílé gírígírí ẹsẹ̀ mi àwọn lákèésí nígbà jẹ́ pé wọ́n mọṣẹ́ tí ń gbà tí àwọn àwọn ọmọṣẹ́ táwọn gbà ẹnu táwọn jẹ́ bẹ̀ nìkan la pápẹ́ẹ̀tì bẹ̀ àwọn àmọ́ wa gbogbo ayà tí a mọ̀ sọ owó ló kọ́ tó lọ́wọ́ sọ. ayé àti sọ lókè ẹnu kò ẹni wọn wọ kí àtúrà mi fún mi lọ. àdéhùn tá a kan nù nínú sàmì ó ní ìdílé girigiri ẹsẹ̀ ó dàbí ìdìde gìrìgìrì kí ni ẹ̀sìn mi ìsọwọ́múdà ẹni tí mo ń wò yìí ọjọ́ ìsọwọ́múdà Abu Mahjan al-Thaqafi ẹ bá gbé ń bò sí ìlú olè mi ah! ní Abu Mahjan al-Thaqafi onítorí bá a ṣe tún ti ọmọ nípa àjọ ìyà ọtí ó tún wá kópa níbi sẹ́ẹ̀sì hmm. lẹ́yìn èyí tó ṣe yìí tó bá tún mu ọtí ẹnu òdìyàtọ̀ lọ́nìkan olùhàmà fi jọ èyí tó tọ́jẹ́ tà sírò ọwọ́ mi mo yá fi bó ṣe wí tán làbó bá jáde náà sọ pé lẹ́yìn lórí tẹ́yìn náà wíwù látòrí lọ èmi náà tó ti máa iṣẹ́ ẹ̀sìn tó mójútó ìlọ́lọ́ fi làbó bí ẹ̀sìn ó bẹ̀ pé inú ẹ̀sẹ̀ tó jẹ́ ìtìnà ti alónìí tàn yí inú ẹ̀ àìmójútó sẹ́sìn àmójútó sẹ́sìn àpàtàkì tá a fi lóore Ita fi lóore ní káfí dáadáa kọ́ra kásìlà wà lọ́wọ́ ìdá mélòó ní wa ní kópa ń bẹ̀rẹ̀ lónìí àlọ́wọ́mọ̀ yìí ayé onígbà mi mọ́ bọ̀ ọ̀sọ̀ ìjàmbá múnà ọ̀sọ̀ ṣáàlá ok. Àlùmọ́ bẹ̀ ánà hù تشد ذويه عن طريق تقدمي فإن كان ذا حقا فكيف تقدمت أوائلهم في أهله المتقدمين أبكر sẹ̀mí tó kó fìtínà bá wa àlùmọ̀ tọ́lọ̀ subhanahu wa ta'ala tó ròyìn ẹ̀bẹ̀rẹ̀ wasatiyya wasatiyya àárín gbogbo làlùmọ̀ yìí máa wà ìjọ tó wà láàrin wọn àbí ẹ̀kọ́ ni àbí tọ́lọ̀ pé àkọ́ni ẹ̀ ìyẹn ni pé àlùmọ̀ tí ọ̀ máa ṣe jù àlùmọ̀ tí èsì àṣejù nú ẹ̀sìn ẹ̀ tí ó sì máa ṣe ètò àlùmọ̀ tí ò ní wọ̀ sálẹ̀ tí ò sì ní kọjá ibi abisí àlùsà síbẹ̀ làwùjọ tí a wà lónìí àṣejútúpọ̀ gùlùmù gùlùmù àṣejù láṣejú títítítí ó kọ tẹ́lòmí ọ̀jà dídúró yẹ nípò tí ó bí á dídúró yẹ òun náà wọ́n ń fẹ́ ó kó bìtínà máwùjọ وكذلك جعلناكم أمة وسطا ẹlòmíì kọ́mìtì náà máa bẹ̀rẹ̀ pẹ́lòmíì máa yọ̀wọ̀ ẹlòmíì títí wípé àtẹ́fẹ́mí ìsìláàmù ṣe nílé owó olùkọ́ ó ṣe ìsìláàmù yìí nígbàtí ìyá tó kí ẹsẹ̀ mọ́lẹ̀ láti Kánò tó rí ìwékò ọ̀rọ̀ pápápá gbogbo ẹ̀ ṣé tani wà rí tí ó pé ẹmọ ètò rúùrù tó rán ọmọ rẹ̀ tàbí ó rìn yẹn tí ó pẹ́ ní tí wọ́n máa rìn kánú ọlọ́run sì lọ́rọ̀ dákun yí gbogbo tí bẹ lórí ayé mi mọ́ dáfin ọba wá sí léwọ̀ fúnra rẹ̀ ìtọ́nà sí lẹ́tọ̀ àṣíjú ìfẹ́ mọ ìyá ọ̀sọ́jú kí ni lọ lọ́sọ́lọ́ ó ọkọ̀ kúfùrù gbogbo kàrẹ́tọ̀ kúfùrù ló kéèyàn tó gún ó ti di kèfèrí kó lọ ọ̀sán yìí ìbò ìjọ àríbùkún lọ́lọ́run sì pè ìjọ tí ọ máa ṣe jù nínú ẹ̀sìn ẹ̀ abẹ́yẹ́rọ́kùnrin kan ànábì ànábì wọ́n ni lórí okùn tí rọ̀ díódíó ànábì bẹ́ẹ̀rẹ̀ pẹ́ta ló eléyìí wọ́n ní wọ́n bá dákọ̀ lámà nìkan ni ibi títí máa kírun nù nígbà tí ọba fẹ́ lè kírun máa tó fẹ́ lè yẹrẹ́ fìlà mọ́ okùn ló fi wá dé rẹ̀ kó lè bá lè máa kí ìyá náà bí dáhùn dáhùn dábẹ̀. ẹ̀sìn tí ọba ṣe dùn ẹ máa sìn tẹ́ bá nínú ṣáà ẹ máa sìn bá dà tọ́ba ìtura yìí ẹ̀sìn mi fúnra yìí ẹ̀fẹ́ mi ara yín sinmi. ẹwà tó lọ àtúndẹ̀rẹ̀ ẹni lókùn ẹsìn wo iṣẹ́ sì báwo ara àwọn fìtílà tá mọ́ láwùjọ yìí kò sí tó bí ẹjẹ́ tètè máa lọ nítorí ìpadàdé wa ní ìbéèrè àti dáhùn àsìkò ayé láti ó ti mú wọlé bá wa وكذلك جعلناكم أمة وسطا لتقولوا yẹ káàlì òun mọ̀ yìí ó ní òun ló jẹ́ fìtínà ọ̀rọ̀ ká lọ́kùnrin káàlì a ní tọ́ka tó wò fìyà èròjà tí ṣiṣẹ́ fún ẹ̀mí fẹ́mi fi dà kò sínú oúnjẹ táǹdé oúnjẹ wa táǹdé oúnjẹ ẹ̀sìn wa kọ̀ balance oúnjẹ tara là balance gbogbo tó yẹ ká nínú oúnjẹ tara táǹdé la wá sí i ṣùgbọ́n oúnjẹ tó yẹ kẹ́mì wa kọ́ jẹ àjọ balance nínú ibi tí ò ti balance tọ́ sẹ́kù fún oúnjẹ ni pé kò ní tọ́ka rùhìyà àtọ́katú àrùhìyà torí pọ́mọ́nìyàn nígbà ọlọ́ndà ọ̀dà látara nǹkan méjì tó pàtàkì àkọ́kọ́ ń bẹ̀ apàdà bàbá wa Adam tọ́jẹ́ pìlẹ̀ ọmọnìyàn ọlọ́run ọ látara tíì ọ̀dà látara kíni àbàtà alàmà olùmọ̀sánà ọ̀dà látara àbàtà ọlọ́run ní fọ́yìn dá sàwọ́ ìtùwú nígbà ọmọ kò tí jẹ́ kankan adáwọ̀ jẹ́ kankan bẹ́ẹ̀ náà lẹni tó bá mójú tó bọ́dì ẹ̀ tí ń jẹun tí ń yó tí ń kúnlẹ̀ ẹ̀kẹ́ tí ń ṣe gbogbo ẹ̀ ó tí ì jẹ́ kankan ádámọ̀ jẹ́ kankan níjọ́ tí kíni níjọ́ tó lọ́wọ́ mọ́ kalẹ̀ sàwọ́ ìtùwù mo gbé kalẹ̀ ní bọ́ọ̀rọ̀ gidi lásán nígbà tí ó jẹ́ ìlà ọlọ́wọ́ adé wá sí kíni mọ̀ wá mí sí mi rú hí láti inú ẹ̀mí mímọ́ ọ̀nà ìyọlọ́ inú fi dé èèyàn tí èèyàn bá wá mójú tó ọ̀kan tí ò mójú tó kejì ó ṣe èyí tó mójú tó pàápàá tó mójú tó abàtà ó ṣe lóko ni torí tó bá di dọ́kan tí a fi dá bàtà yóò rò kí la fi dá láti inú lẹ̀ yóò padà sínú lẹ̀ tí ó bá yìí ti padà sínú lẹ̀ ọmọnìyàn ọmọ sẹ̀mí kàìkàìwà bí ẹranko ṣùgbọ́n jọ títí ìgbélékejì ta fi dá tó bá gùn tí sẹ̀mí yóò máa gbé lọ sókè ọ̀run àmàrọ̀ ọmọ èèyàn jọ́nà kàìmọ́lá bí ìgbà kékeré bí ìgbà kékeré ó fẹ́ gbogbo gbà tá a bá ti sàfẹ́kù tán kàròhíyà oúnjẹ ẹ̀mí tí èèyàn jẹun ẹ̀mí má bí owó èyí tí wọ́n gbé kalẹ̀ fún wa tá ń jẹ èyí tá fi ń yẹ ẹ̀mí wá wò tí ọba ti pọ̀ lóṣẹ̀ mi ayé èèyàn ó kò pọ̀ ọlọ́mọsára ìsá wa. àwọn tọ̀pá tó dá sí. Allahu Akbar. مرفوعات إلى آل الغار في الدين مجنون وقد أدركت أعداؤكم ذلك السوى أقاربهم دبت لكم فتهفروا فلا كشفوا فلا كشفوا دوا أدركوا به توا الحمد لله اللهم تقبل منا صلاتنا وقيامنا وركوعنا وجميع تقربنا إليك يا رب العالمين آمين بلون الوانوري ìbádà wa tí a ṣe lọ́wọ́ mọ́sálá ìgbálẹ́sẹ̀ fún wa àti ìta tó máa ṣe mọ́dásẹ́ wa mọ́dálù wa láyà abẹ̀ onínú àánú rẹ gbogbo tá a máa ṣe pátá níṣẹ́ ẹ̀sìn ọlọ́run mọ́sálá ìṣe ní tírí ọlọ́run tó nífẹ̀ẹ́ jẹ́kọ́ iṣẹ́ àwọn olólùfẹ́ rẹ tó fẹ́ràn báwa náà dà máa ṣe wọn torí bẹ́yàn tó lẹ̀kọ́ máa ṣe lọ́n tó bí ọ̀bá rí ìfẹ́ ọlọ́run iṣẹ́ rẹ̀ lè máa jẹ́ nǹkan níwájú ọlọ́run ó fi wà ní àdúrà tí rọ̀súlù máa ń ṣe ní gbogbo ìgbà pé Allahumma rọ̀súkùnà rọ̀súkùnà hubba wà hubba ma yuhibbu wà hubba amali yuqarribuni ila hubbik ọmọ abẹ̀lọ́mbẹ̀ lórí ọlọ́run mọ́sálá ìrọ̀mí lọ́rọ̀ ọ̀fẹ́ rẹ̀ àti ìfẹ́ gbogbo àwọn tí a nífẹ̀ẹ́ rẹ kó ràn mí lọ́rọ̀ gbogbo iṣẹ́ tí ó mọ̀ mi tí ó máa mú mi súnmọ́ ìfẹ́ rẹ ọlọ́run bí a bá sì wà nínú aláṣìṣe bá a ṣe ríra wa ń bẹ̀ bí àṣìṣe wa náà jẹ́ àṣìṣe ẹni tó fẹ́ràn àṣìṣe ẹni tá a bá fẹ́ràn máa ń fúyẹ́ lójú ẹni bí ẹni téèyàn fẹ́ràn bá ṣàṣìṣe bọ́dà tó bá mọ títí báyìí ọba yóò fẹ́ tó gbọ́nà ògbà ṣé tó ṣe náà ju báyìí náà lọ nígbà tí ò sí fẹ́ inú àṣìṣe tá a bá ti ẹ̀rí tá a bára wa ọlọ́mọba ní ṣe ní àṣìṣe ẹni tó fẹ́ràn irú ẹ̀ ló ṣe fún anábì Adam ẹ̀mọ̀pọ̀lọ́ ń dúwe bá Adam ṣẹ̀wọ̀n ọlọ́run fún aṣọ Adam rọ́bà wo fáwọ́wà Adam sí ọba rẹ̀ lẹ́yìn ẹ̀rọ ọlọ́run wá lẹ́mi ọlọ́run sàlẹ́sà ọlọ́run tó sàlẹ́sà ọba tó sẹ náà ló tún ju níwe tí ó ṣe ṣẹ́rípẹ́sẹ̀ olólùfẹ́ adámọ̀sí ọlọ́run ọlọ́run náà ló tún wá sọ fún wípé irú gbólóhùn tí ó wíre tí ó fi darí yọ pàtàlákọ́ ádámù mi rọ́bì pàtàlákọ́ ádámù mi rọ́bì yí mi ọlọ́run gba lẹ́sẹ̀ fún wa a lè sọ ìṣòro tí àlùmọ̀ ìdojúkọ àlèsọ tán èyí tó jẹ́ boríborí ẹnu gbogbo tá a ti wí àìmọ̀kan fẹ́ jọ́gà àìmọ̀kan ọfẹ́ jẹ́ ọ̀gá ìṣòro tá a ní kò sì lè mọ́ sí ń bẹ̀ àmì àtúbọ̀tán ni àlèwúmọ̀ àtúbọ̀tán sì ni wá àìmọ̀kan ò lè mọ́ jọ̀gá láwùjọ tiwa nítorí rọ̀súlù ti sọ pé tó bá di kẹ́yà ayé inna Allaha yaqbadu hadha al-ilma intiza'an ọlọ́wọ́ ọba yóò mú ìmọ̀ yóò kó gbò nílẹ̀ intiza'an ní kíká tán pátápátá tí ò ní sẹ́kùn kankan àtàrí dáadáa yabqa alim ọlọ́run ó ṣe débẹ̀ tí ó fi ní sẹ́kùn onímọ̀ mọ́ lórílẹ̀ ayé àti ẹ̀tún sórí rẹ̀ pa ara kọ̀ọ̀kan tí à ń lè béèrè ọ̀rọ̀ ìsìn lọ́wọ́ wọn ẹ ń bá tún pẹ́ díẹ̀ sí ju báyìí lọ ojú orí tún rí ìkàrí tí ó ti ẹ̀ní sẹ́kù oní mímọ̀ má àdìtì kan gbé wá pé táwọn èèyàn máa tún padà sí tó bá yá bọ́yá lórí láì láàrin àwọn èèyàn kan sí ó tún sẹ́kù kan díẹ̀ díẹ̀ tó jọ kó apọ̀ gbogbo wa ní ìsìnàjọ́ ń gbàwẹ̀ gbogbo wa ní ìsìnàjọ́ ń kírun tó bá yá ilé náà gan yóò tún kú òlórí ayé tẹ́gbẹ́nu la ilaha illallah oríkẹ́ni ọ̀sẹ̀kù àdìtì kan gbé wá fún wa tọ́ba di wípé kò sí màmá lórí ilẹ̀ ayé àwọn èèyàn ọba láì mọ̀ká wọ́n mú lásàrí wọ́n sàsìn náà èyí yìí ló jẹ́ ọ̀gá fìtínà ta ní láwùjọ wa tá a bá ti fi yẹn sọ̀gá ọ̀sọ́dọ̀ranyàn ká padà lọ wá ìmọ̀ gbogbo ọ̀nà gbogbo ọmọ tí ó ṣe ẹ̀sìn láǹfààní nínú ìmọ̀kan náà lẹ́nìkan ó ti yẹ̀yẹ́ ìmọ̀kan nítorí pọ́lọ̀pọ́ ń gbọ́ ẹ̀sìn yé kò sí mọ̀kankan tó yẹ̀yẹ́ níbi ẹ̀sìn wa yìí tọ́ba ti lè ṣe ẹ̀sìn wa ní àǹfààní ìsìláàmù ò yẹpẹrẹ kódò kí ìgbà táwọn ni ó ṣe dáwà ọ̀pọ̀lọpọ̀ ogbe èdè e, e, táwọn míì fi ń sọ̀rọ̀ ànábì ọgbọ́ tó pé ẹ̀sìn yẹ̀yẹ ìmọ̀ míì ni tó sì lè sí ẹ̀sìn láǹfààní ànábì òní pé káwọn sàábì kan lọ kó àwọn èdè kan wá tó jẹ́ pé bọ̀ bá fẹ́ kọ̀wé sírú àwọn ilébì yẹn irú àwọn sàábì yẹn ni òun wọn máa ń fèdè wọn kọ́ ó fẹ́ pé gbogbo ìmọ̀ tó bá ti lè ṣe dáwà àti ẹ̀kọ́ ẹ̀sìn láǹfààní ìsìláàmù ọ̀kọ́ni sí. Si lópin ìgbà tí èèyàn bá ti gbé borí ti ọlọ́run tí ọ̀dọ̀ ẹ̀jẹ̀ bí oúnjẹ a lè sọ fún èèyàn pé kí ló tó fi jẹun bàbá ló wọ̀n jẹun olórí rẹ̀ ṣùgbọ́n wọn gbọ́dọ̀ tó kọ́ sọ pé òun ọ̀lọ́ kápẹ́ kí ló dé èbí pa òun a sọ fún wípé àìjẹun rẹ̀ ó ti di ẹ̀ṣẹ̀ lóòótọ́ ni kọ́ jẹun èé ṣe àlè sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fún ṣùgbọ́n tó bá ti ń pa ẹ̀sìn lá ó ti di kíni fún ó ti dẹ̀sẹ̀ fún bẹ̀tí ọba ti pa ẹ̀sìn ẹ̀lá tó lọ́wọ́ ọ̀jẹ́ tó ọ̀jẹ́ ti ẹ̀lá gbogbo ọgbà tí ẹ̀sìn bá ti ń béèrè kankan taari wípé tá a bá fún ó lè láàyè àásọ dára ẹ̀sìn gbogbo tá a bá fẹ́ fi ṣe àgbékalẹ̀ tọ́jọ́ ọ̀ràn yàn bí nǹkan ti lè òfin yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dọ̀ràn yàn tó jẹ́ pé àgbékalẹ̀ ọ̀ràn yẹn yẹn ò lè ṣeé ṣe àfi kárí nǹkan kan àjẹ́ pé nǹkan tá a fẹ́ rí yẹn náà ti di kíni òtítọ́ ẹ̀sìn wa kò gbójú agan ti ìmọ̀ kankan tó ti ṣe ẹ̀sìn láǹfààní téèyàn dẹ̀ gbé borí ẹ̀sìn táwọn èèyàn kan bá ń kọ orin kan tí wọ́n pé ìsìláàmù wọn ò gbé kárí àìmọ̀ kan ọ̀rọ̀ pé Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run gbé bí ó mì yí náà rasulan kò túmọ̀ sí pé àlùwúmọ̀ yìí àlùwúmọ̀ olóyúdú tó jẹ́ pé orí àìmọ̀ká rárá o ìyẹn ni wípé tí tí ń bọ̀ tẹ́lẹ̀ tí ò tí ì yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tí wọ́n bá jẹ́lẹ̀ àìmọ̀ká ò kà lọ́wọ́ àánú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tánàbí sọ fún wa tí ń túmọ̀ sí pálù wúmọ̀ yí èsì àlùwúmọ̀ tí ń gbé kalẹ̀ ìmọ̀kan yàkúlù. ọ̀pọ̀ èèyàn lónìí òun ni wọ́n fi ẹ wọ́n ń sọ sí Islam nínú àbòsí wọ́n máa pé Islam yìí يصد ذويه أن تبيه تقدمي. wípé ẹ̀sìn ọkọ̀ dínà ọ̀làjú àti gbogbo bẹ́ẹ̀yẹn ṣe lè tẹ̀síwájú islam ọ̀ta ko ọ̀làjú islam gan ló mú ọ̀làjú wá tí ọba ti jẹ́ nǹkan tọ́jú dúdúdú tẹ́ máa pè lọ́làjú tí ọba ti jẹ́ ìkọ̀yìn sọ́lọ́hún gbogbo téèyàn bá pè lọ́làjú tí fi ń kọ̀yìn sọ́lọ́hún tó rí òhò tọkùnrin wọṣọ obìnrin tóbìnrin wọṣọ ọkùnrin tẹ wá lójú lọ́là ojú fọ́nù ojú ṣe kí ni ọ̀ra ọ̀ra lọ ọ̀ra díẹ̀ díẹ̀ díẹ̀ rà tán sí ọ̀làjú. tọ́bajẹ́ pé tọ́bajẹ́ pé ń ní bájú dodo wípé ìsìláàmù òpèpè lọ síbi ebi ìsìláàmù láwọn aṣáájú tí wọ́n lo ìsìláàmù lọ tí wọ́n dẹ̀ wà nípò wájú tó bá jẹ́ pé ẹ̀sìn tí ń pè yẹn lọ síbi ojú dúdú ni kò yẹ kí wọ́n wà nípò aṣáájú ohun tẹ́ ń gbé gẹ́gẹ́ lónìí jibra mùsùlùmí lónìí ọ̀jẹ̀bẹ̀ òun lẹ́sọ̀dí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóòlù àwọn tó ṣáájú bóòlù ni wọ́n ṣe dẹni ìṣáájú tó ẹgbẹ́ ìsìláàmù ṣe kí ni ọ̀tá bu ọ̀làjú ìsìláàmù. ẹ má sọ ohun kan tí èyí ṣẹ̀ṣẹ̀ ká má sọ di ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ìsìláàmù. bí mùsùlùmí lọ́ba mahama kí ẹ̀wà ìmàkan bọ́ ọrùn fún rẹ̀ ẹ̀pọ̀ òun lọ́wọ́ ẹ̀wà ìmàkan kìí ṣe ìsìláàmù ló gbé èèyàn lọ síbi àìmàkan tọ́ba ṣe pé mùsùlùmí mahama kẹrù àìfẹ́ tẹ̀ tó kì bọ́ fún rẹ̀ ẹ má fi ẹ̀ṣẹ̀ rẹ̀ bí islam islam kọ́kọ́ ní kọ́ máa wakọ̀ ìṣẹ̀mí ayé àtàlìkíámà rẹ̀ láwà sí ẹ̀yìn ohun tí ìsìláàmù náà kọ́ wa ó ká máa wa kọ ẹ̀sìn wa ẹ̀kọ́ kọlé ayé wa ká máa wà láwà sí iwájú torí ní eléyìí òun láti dágbére abùkátà sí kalọ̀wá ìmọ̀ ẹ̀sìn yìí mo ti lọ sínú solution nígbà tásìkò tó nǹkan fún amá kalọ̀ nímọ̀ ẹ̀sìn yìí dáadáa àìnímọ̀ ẹ̀sìn ó kó fìtínà bá wa. òun lọ̀kánú àlùfáàwà kan tí wọ́n ṣe tí àkàn wọ́n ní mùsùlùmí sẹ̀mí bẹ́ẹ̀nà jáde àbúnáyì nítorí páwọn ọmọ tí a ń pera wọn lọ́mọ ìsìláàmù gan inú àìmọ̀kan ni wọ́n wà torí di eléyìí ìmọ̀já kọ́kọ́ kí gbogbo wọ́n wà ìmọ̀ ẹ̀sìn àti gbogbo ọmọ tó lè ṣe ẹ̀sìn ní àǹfààní èyí tí wọ́n fi ń ka táà ń sọ yìí lẹ̀ tá a tó lè padà tó máa gbọ́ ìmọ̀kan ni wọ́n ṣe báwọn ọba ṣe níbo láti nílé ìlò ta lójú kan náà làwọn mùsùlùmí ní kásájú kò sí díá gbogbo tó bá lè fún ẹ̀sìn wa nítẹ̀síwájú nínú ọmọ mùsùlùmí náà gbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ gbìyànjú lórí ẹ̀ bàbá sọ̀rọ̀ ọ̀run sí ọ̀pọ̀ nǹkan òun láti mọ̀ ń sìn tẹ́pọ̀ bàbá wa tàná kọ̀hàn sí ẹdẹ́bẹ̀ wo sì lẹ́sẹ̀ nítorí pé ibi tí wọ́n ka nǹkan mọ́ onye wọ́n sì lọ́mọ torí jọ́nà ọwọ́ ni wọ́n fi ń kọ gbogbo ohun tí wọ́n mọ̀ kùránù ọwọ́ ní ìhà kùránù ẹyọ kan tí àwọn bàbá mi fẹ́ ga tó tébù yìí sílẹ̀ torí wípọ́ wọn wé ìhà lọ́kọ̀ ti muslim ẹ̀rọ dáwúdà kùránù gan tipátipá lẹ́nu mi fi lónìí ọlọ́run ti kẹwa ara ìmọ̀ títẹ̀síwájú ni àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí ni wọ́n ṣe nǹkan yìí báwa mùsùlùmí náà bá gbìyànjú yóò sàmàlì mẹ́sìn wa bàbá la fẹ́ ka gbogbo àdísì tó wá nínú lórí irun bàbá ti mú dísìkì kan tá a jù sórí mánítọ̀ lórí kọ̀ǹpútà wa bó ṣe orí gọ́gùn gan lè yẹn lọ nísìnyí gbogbo àdísì yóò rí tí ó kó wa fún tọ́ra lórí àríwá tọ́sẹ̀ ní kíkọ́ dàmú ìmọ̀kan ni wọ́n fi ṣe ọdẹ mú kẹrọ wá ní kíni ó fi rọ̀ wá lọ́rùn torí délé mùsùlùmí ò gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ gbogbo ọmọ tí ó ṣàǹfààní fẹ́sí wa agbọ́dọ̀ gbìyànjú tí ó dẹ̀ mú ìsìláàmù dàgbà sí òkè yọ́nà wá kó níbi ìṣòro ẹlẹ́kejì abùkátà sí ìhádẹ́tù bìnẹ́ ìṣàṣeyàtì mùsùlùmí mùsùlùmí kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ ronú bóò ni mo ṣe fẹ́ túnra mi build ẹnì kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ máa ronú láti sìn bóò ní í ṣe tún ara mi build tí ń ṣe tún gbéra mi kalẹ̀ tí ń túnra mi rọ tí ó fi lè wúlò fún bí àwùjọ Islam ṣe béèrè mi tí ń fi lè wúlò tí ń fi ní jẹ́ fìtínà fún kíni fáwùjọ islam ọ̀ràn yẹn ni kí kálukú wa ká ronú sí ibi tí kálukú wa ọba kó gbà ọ̀nà tá a bá gbà ọ̀nà tá a bá lérè tá a fi ṣe àtúnrọ àtúngbékalẹ̀ ara ẹnìkọ̀ọ̀kan wa sí tí yóò ṣe wá àtẹ̀síwọ́ láǹfààní tá ní jẹ́ fìtínà fún àlùmọ̀ yìí bákan náà nínú tí yóò ràn síláàmù lọ tí fìtínà rí ó fi dínkù òun ni pé gbogbo omi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá bá dé àlàtìsá sòmìdì agbọ́dọ̀ jẹ́ sí yóò tóbi lórí ẹ̀mí wa ju ohunkóhun lọ ẹ̀tìsáàs gbogbo títóbi tá a bá rò pa fẹ́ ní kọjá pẹ́sìn láàmà torí ẹ̀wà gbogbo ayé ibi tá a bá wà ká máa fẹ̀sìn wa hàn ká máa fẹ̀sìn wa pamọ́ kádẹ̀ jẹ́ kẹ́nikẹ́ni wọ́n máa mọ̀ pé ana muslim èmi tí mo wà wájú rẹ̀ kẹ́dùgbọ́ ọba tó sọ jáde jẹ́wọ́ àrí ọsọ jẹ́sẹ̀ sí ìrí ọsọ kí wọ́n mà má bàrà rẹ̀ níbi òjò ayé tí ń rọ̀ yìí bá pa ọ́ sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tí fìnà fi pọ̀ ibi tó ju ayé pa sí ibẹ̀ náà lọ́bára rẹ̀ agbọ́dọ̀ wọ́nà báwo láti tún ṣe ìdápadà bìnà èyí sàṣíyà ti mùsùlùmí adẹ̀ ní ètìsáṣù bìtì bákan náà mùsùlùmí bùkátà kọ́ta akọ́là máa dì kó ní làákàrí ẹ̀sìn kọ́ mọ́ jẹ́ làákàrí ayé nìkan láàmà bá lọ tààkùlù máa dì níjọ́ dáàtò sọ wípé lámọ́rí ó ti ń ṣe làákàrí pẹ̀lẹ́sìn ẹ̀ inda ihtiramihi bin nusus tó bá jẹ́ ẹni tí ń ṣe àpọ́nlé gbogbo tí náà sùn bá wa tọ́jẹ́ pé ó rí ẹ̀ òun ní gbàlámọ̀ rí ọ̀ràn nígbà lásọ pé lábọ́nrí ó ti ń ṣe làákàrè pẹ̀lú kíni pẹ̀lẹ́sì ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun ò lè jẹ́ fìtínà fún ẹ̀sìn ṣùgbọ́n tó bá jẹ́ sí wípé ohun tó kọlọ̀ ẹ̀ lásán tí bá tí kàn sọ fún tí ò fi máa wọn ẹ̀sìn òun ní bá ń lò fìtínà ni wọ́n padà jẹ́ fún ẹ̀sìn wa yìí ọlọ́mọsáláìsánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ọ̀kọ̀ọ̀kan òun ló ní ohun tá a lè máa júwe nínú solúsàn míì tá a tún ni tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá bá ń jí tá a bá fẹ́ jẹ́ fìtínà fún àlùwùmọ̀ yìí ká máa bira wa léèrè pé mọ́dá àlàyé wà máa dàbí mọ́dá àlàyé wà máa dàbí ká máa bira wa léèrè tá a ti ń jí ìtumọ̀ ẹni wípé kí lọ́dọ̀ ọ̀ràn yẹn lémi lórí tó yẹ kí n mú ṣe fẹ́sìn lónìí mọ́dà àlàyà kí ló di ọ̀ràn yẹn lémi lórí wà mọ́dà lì kí sì lè rèéjẹ́ èmi tí mo jẹ́ inú ẹ̀sìn lónìí èrèjẹ́ mi tàná lónìí tilẹ̀ mọ́ kí ni mo jẹ́ lérè jẹ́ ládà wo ni mo kó wọlé iṣẹ́ wo ni mo ṣe fẹ́sìn lánàá wà mọ́dà àlàyà ilẹ̀ tòlí náà tọ́ mọ́ kí ni mo fẹ́ ibi tá a ti lè jẹ́ fìtínà rèé tí fìtínà ò sì ní ti wọlé tọ̀ wá bàbá ti ń jí láàárọ̀ ká máa bira wa léèrè pé kíni máa da àlẹ́yà wà máa da èyí ní ìtorí pé gbogbo ẹ̀ta bá ti pè ní mọ̀kálà àyàkú ọlọ́gbọ́dọ̀ jẹ́ alfardu masiulan mutolaban lásà ilá mutoliban gbogbo ẹni tí a bá ti pè ní ẹ̀yà kọ̀ọ̀kan nínú àlìwúmọ̀ nínú ìjọ yìí tí ó sì fẹ́ kí fìtínà wọlé tó àlìwúmọ̀ yìí òun ló gbọ́dọ̀ jẹ́ fard ayásí ẹ̀yà kan nínú àwùjọ yìí masuulan tó náà ríra rẹ̀ lẹ́ tó lójúṣe tó lójúṣe tí ó ṣe ẹ̀rí pé mo sọ alẹ́ kan wípé àlìwúmọ̀ yìí àlìwúmọ̀ àrí ni tí ọ̀ máa ṣe jù kò sì máa ṣe ètò tí èèyàn bá fẹ́ ni tí ò ní ní àti ètò àbùjẹ́bùbù ẹ̀sìn ọ̀dọ̀ ọ̀ràn ayàn nínú táwọn àfọ onítẹ́rẹ́bíyà kó kalẹ̀ ayàkú nà láwùjọ màsíwòlíyà ọgbọ́dọ̀ jẹni tó lójúṣe láwùjọ islam ọgbọ́dọ̀ jẹni tó ní ojúṣe láwùjọ islam yìí mọ̀tọ́ laban táwọn èèyàn wà máa bá. wípé kí ló kù tá a ṣe kọ́bọ́dọ̀ jẹ́ sáà ilá mọ̀tọ́ ọ̀lẹ́bà kọ́bọ́dọ̀ jẹ́ nítorí pò ní àlọ́mọ béèrè tàbí tí ó jẹni tí yọ ṣẹ̀ṣẹ̀ máa wá kàkà mùsùlùmí lábẹ́ kọ́mọbíra rẹ̀ léèrè mọ́za àlẹ́yẹwà mọ́za lé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ mọ́ adìl wájibà alẹ́bí àlẹ́yẹ ọ̀ràn yẹn ti ń bẹ lọ́rùn wa kálukú wọn máa ṣe wàlá yarbutu bainahu wa baina tahsilil haqqi alladhi lahu kò sì gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ọgbà tó jẹ́tọ̀ ti ẹnìkan ni wọ́n máa béèrè pé nígbà tí wà nù jẹ̀mọ́ ìgan kí ni kí ni màá chief náà kí ni màá chief nínú jàmá yìí ọgbọ́dọ̀ jẹ́ tó máa béèrè lọ achievement tó rí kọlọgbọ́dọ̀ kí ni achievement tí wọ́n gan mú wá tí dọ̀ ìrí látara ẹ̀ tí wọ́n olókọ́ ọmọ bí rẹ̀ péjọ mo ti wà ní ìjọ yìí kí ni ìjọ àti kúrò àti lára mi èmi kò béèrè ìwọ mọ́ béèrè ń tọ́ ọjẹ́ lérè nínú àlùwúmọ̀ yìí ìtàlùwúmọ̀ yìí jẹ lérè lára rẹ̀ kí wọ́n bó béèrè péjọ mo ti ń ṣe jàmá yìí gan kí ni kọ́ ọ̀rọ̀ mi kí ni tí mo ṣe nígbà òní àlùwúmọ̀ yóò ní máa sẹ̀mí rasulu karimu sallallahu alaihi wasallam anabi ní tó bá di kẹyànyé satakunu athara orípa orípa orípa làwọn èèyàn máa lé káàkiri wà wò móró tó fọkirú na ha tó bá di kẹyànyé ìrònú kí ni mo dà kí ni mo ti jẹ kí ni mo rí jẹ nínú ọjọ́ oníkálukú ọmọ ọba kọọlù ya rasulullah àwọn sàbí wa sọ fún anabi pé ẹni tí wọn bá bá láyé fáma tà múlùú náà kí ló ń pa wá láṣẹ ẹ̀ka ṣe kọ́ anábì sọ fún wa pé tó adúnà lẹ́hàkọ́ lẹ́yìn alẹ́ ikọ̀ lọ́ndà máa ń ra àlàyé wà máa ra yìí tó adúnà alahakọ alẹbi alẹyikọ ẹ̀tọ́ Ọlọ́run tí ń bẹ lọ́rùn ẹnì kọ̀ọ̀kan yìí ni kò sojúṣe ojúṣe tó o ní nínú àwùjọ Islam yìí òní kíkálùkù ó ṣe wàtás alùlọ àlàkọ àlẹ́bí làkù. mo béèrè lọ́dọ̀ ẹgbẹ́ yín tẹ́ ẹjọ́ wà ló àlùmọ́ yìí pé kọ́ àchífù kankan ọ̀dọ̀ ọlọ́run ò ti máa béèrè lọ́ba jẹ́ tọ́lọ́wọ́ fọ̀ lórí ojúṣe tó ọba ń ṣe fún kíni fàlẹ́wọ́mọ́ yìí. ìwọ mọ́ béèrè kíni mọ́ béèrè tálẹ́wọ́mọ́ yóò ṣe fọ́ fàṣẹ alùlọ́ha àlàkọ àlẹ́bí làkù. Hmm. ẹ̀tọ́ tẹ́lẹ̀ ọ̀dọ̀ náà lẹ́ti ṣe kéde òye tí mọ́mù Buhari ló gbà ní sí mo rò pé àwọn solúṣà ń wa aṣáájú wa Umar ah, ibn Umar ó ní káàna Rasulullahi sallallahu alaihi wasallam òjísí ọlọ́run yóò tí yóò tí àtà ọ fáwọn èèyàn ó pín nígbà anábì wá pin ó pin kàmí tiẹ̀ náà rí tó onílátara ẹ̀sìn ó ní mo wá sọ fún pé fàákù máa sọ fún anábì pé àtìhì mani uwa afkaru mi nìyẹn irú anábì mọ́ fèmí ẹlòmíì tún bẹ tí kò ní tó èmi òun ni kọ́ lọ fún fọ́kọ́lá nàbí sọ̀rọ̀sọ́lá anábì ní kúrìtì fatuma willow gbáà gba sọtọ́ kan yìí gba ìwọ lóní tó máa wílò ó lè lọ sọ́dọ̀wó gbàǹtà fún ọ tó kù yìí sọ́dọ̀wó wà tó sọ́dẹ̀kù bí yìí kọ́ wá fọwọ́ ara rẹ lọ fi ṣe kíni ó fi ṣe fama já aka mina hadalima gbogbo tó bá wá dé wá bọ̀ lójú ọ̀nà nínú ìsìláàmù yìí wà á tàgé ìra mùsùlùmí wàlà sáà èyí kèé ṣe wọ́n ló ń béèrè ọlọ́run kà sí fún ọ fọkúfihù ọ̀lẹ́tọ̀ ọkọ̀ ọgbà wàmálà fàlà tàtàbà ó nafsak etí ọba wá pínkọ tí èsì tiẹ má dẹ̀mí ara ẹ̀ láàmú lè lórí lọ́dọ̀ ọ̀rọ̀ àyàn kílè náà kàmí bóni wọ́n sẹ́gun tí ó sì kàmí ká ló tún jù mí lọ nínú jàmá yẹn èmi galọ́ yẹn wọ́n kọ́ pínká má béèrè ẹ̀ ìjọba fún ọ èsì wọ́n ló gbá lọ́ndà kọ́ máa pé máa dà láká wà máa dà àríkà bákan náà nínú solution ta nídìí ní gbogbo ọgbà ọgbọ́n mùsùlùmí máa ń nítàmá bọ́ọ̀bá tuntun jílà rọ ọmọ bílá rẹ̀ lẹ́rìí pé máa dà àtàmánà kí ni mo fọkàn rò gan fún àwùjọ yìí àtàmánà bóòlù mo sì fẹ́ káwùjọ yìí bóòlù mo sì fẹ́ kí ọjẹ́ bóòlù mo sì fẹ́ kórí bó o sì fi orí tó ń béèrè náà òun lọ́ọ́ máa ṣiṣẹ́ fún ní gbogbo ìgbà lákòótán nítorí bí àsìkò bó ṣe gbà wá mọ́ kólókòlùkù wa káwá ní àtàbàtò alàtọ̀rọ̀ ìdúróṣinṣin ìdúróṣinṣin lójú ọ̀nà ẹ̀sìn yìí kò sí bá a wà ń bẹ̀ tí fìtínà ò nílé kódà fìtínà gangan fúnra ẹ̀ wọ́n kọ́ mọ́ etí ọ̀sẹ̀lẹ̀ sí àlùmọ̀ kan onírànà fìtínà ṣùgbọ́n tó bá ń dé ọgbọ́dọ̀ ní thabat táwọn èèyàn bá ń yẹ tẹ́sẹ̀ wọ́n ń yẹ ọgbọ́dọ̀ gẹ́sẹ̀ tí ó yẹ lójú ọ̀nà solution nìyẹn kò sí tó sọ fún wa pé àlùmọ̀ yóò ní máa rí dáàbò yóò máa rí oríṣiríṣi nǹkan ni wọ́n máa ṣẹlẹ̀ anábì náà sọ wípé ẹni ẹ̀mí ẹ̀ bá gùn ọ̀nà ẹni tí mo bá sọ̀rọ̀ yìí wọ́n sa yarawna ikhtilafan onírànà yapa ẹnu fìtínà lẹ́rìí nínú ẹ̀sìn yìí ṣùgbọ́n bó tún lé ó lé tó alaykum bisunnati sunnati al-khulafa'i ètí mo fi lélẹ̀ àti táwọn sàhábà mi tí wọ́n ṣe àwọn láfa rashidun òun náà nìkẹyìn náà dóolé lórí ìkẹyìn solution tá a ní fún ìtìlá àwùjọ yìí nìkan ní athabat ala tariqa ojú ọ̀nà tá a wà yìí ká sì pé àdó dáadáa ọlọ́mọ sàlàyé jẹ́ kí a lè dúró àwọn oníṣẹ́ tá lè lò tó lè jẹ́ ká lè dúró dáadáa kódà bí fìtínà bá dé òun ni ká ní sí àtúlẹ̀ iman wọ́n sọ̀rọ̀ àbátú dé ìgbàgbọ́ wa ní gbogbogbò àní ká máa yẹ̀wò tí gbàgbọ́ bá ti dáánú ẹ̀sìn kò sí tí ó rọ lu onígbàgbọ́ tó dáa ní fìtínà tí ó kó bá ẹ̀sìn àgbọ́dọ̀ máa yẹ gbàgbọ́ wa o ní gbogbo gbà ká máa ṣiṣẹ́ fún ọlọ́mọsálá ìsànú wa ẹlẹ́kejì tadabburu al-Qur'an ká má fa al-Qur'an gbẹ̀yìn tá a bá fẹ́ ní thabatu ala din ó tún fi sọ fẹ́ni kọ̀ọ̀kan wa àìmọ̀ alukóránù ó kó fìtínà bọ́pọ̀lọpọ̀ àlùmọ̀ yìí bẹ́ẹ̀yàn ọba kéwú kó gbìyànjú kọ́mọ̀ alukóránù ká nígbò kéré tí wọ́n máa tọ́lọ́ wí torí bẹ́ẹ̀ lóore wá wà òun lọ ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣáájú tí wọ́n sẹ̀ sí bó ṣe tọ́ àti bó ṣe yẹ ibẹ̀ láti rí kí gbogbo wa ojú ọ̀nà tá a lè fi ní tàbátà aládìí nìyẹn ẹni tí ò tí máa kọ́ra nǹkan ni iṣẹ́ ńlá lónìí wọ́n ti fi mẹ́tọ̀dù wọ́ kò sí tó le tẹ bára wọn tí wọ́n mọ mẹ́tọ̀dù yẹn ẹni tí ọ̀ máa rà fi rárá tó bá fẹ́ máa kà Quran tí wọ́n bára tó mọ mẹ́tọ̀dù yìí dáadáa tó bá fi àsìkò lẹ̀ dáadáa oṣù kan ti tó tí bára wọn tó mọ mẹ́tọ̀dù kódà kan ọmọ fi lẹ̀ ju wákàtí kan lọ lójúmọ́ wọ́n á máa Quran yìí ká àìsìmọ́ọ́kà oníkálukú fi rónú fìtínà ni wọ́n fi ń tàn án ní a fi ní kankan lé ọ ìwọ náà fi ń fòró kiri tọ́lọ̀ ọba ti ṣọ́tọ̀ ọmọ alukọ̀ránù ká bí kankan bá ti ẹ̀gbẹ́ tó lé ó gba alukọ̀ránù rẹ nínú àwọn anisẹ́ tí yẹn fi ọlọ́run tọ́wà jáì olù alukọ̀ránù wa ókè ókè tẹ́bà yọ sọ fọ́lọ́ wọlá pé òfin kíkẹ́ rẹ̀ sí ní rọrùn tó sì jọrọ rẹ bàbúyà bùkátà rẹ ọlọ́dẹ̀ bẹ̀bí yà ó ní forí kó àjàgà fìtínà táwọn èèyàn ti dálẹ̀ sínú àwùjọ yìí kárí wípé Quran àmàkà bàbá wọn ké alhamdu bíi lílo rẹ̀ ọ̀gá ni góńgóri ọ̀ràn ní ìdáwí ọlọ́ni wákàdálíkà ọlọ́ni kàdálíkà nínú sábìtì bí ìfúwádà a wọ́rọ̀ tàlí náà wò ọlọ́run láwà ọlọ́run asàlùkùránù kalẹ̀ lẹ́ àyà kìíní àyà kejì a sọ kalẹ̀ lódídí nítorí kọ́kàn rẹ kálíbà fẹsẹ̀ ọkàn rẹ nílẹ̀ níbi ẹ̀sìn ó sì máa ké ní ti kíké ó fẹ́ bí kíké alukoran a máa fi ẹ̀míyàn a máa fi ilẹ̀ dáadáa lẹ́yìn asọ́bùrù wọ́tẹ̀sọ́bọ̀ gbogbo àti fìtínà bá ń dé a sì sòrò láti máa kí lè ṣe tá a fi jáde fóònù fìtínà yìí ọlọ́mọ sálẹ̀ sáà nù ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí n dúró mẹ́yẹ torí pọ́ṣẹ́ṣe kárí ẹni tí ó ní béèrè tí mo bá mọ ìdáhùn rẹ̀ kí n lè mú ìdáhùn wá bí ọba sísí èyí tí awínà tọba dáńbẹ̀ bí mo ṣe wí tó ṣe dédé tọlọ́hùn àti ti òjíṣẹ́ owó ọlọ́hùn ló fi ahọ́n mi òun ló fi tọ́ lọ́tọ̀ tó fi ṣe dédé rẹ̀ èyí tí mo bá wí tọ́jọ́ pé òun ṣe dédé tọlọ́hùn àti tòjíṣẹ́ ń nínú àṣìṣe nínú àṣìṣe tọ́mọ ènìyàn ní níbẹ̀ ni. Ni àwọn sọ fọlọ pé rọbánà látọ àkídìnà ìnà sínà àwọn àtàlà subhanahu wa ta'ala wa rahmatulahi wa nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun assalamu ala al-mursalin walhamdulillah. àlàáfíà tí kò ní bá ń tán láéláé gbígbàdúrà tí kò ní bá ń gbà kan láéláé. أفاءكما إيكما لم يقصفوا يورا أفاءكما إيكما لم يقصفوا